ẹ ti mọ bàbá tipẹ́. mo ti pẹ́ o. kí ni iṣẹ́ bàbá. iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ bàbá. iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ wọn. bẹ́ẹ̀ni mo mọ wọn nineteen fifty eight mo mọ wọn. ẹ farabalẹ̀. ongoli <laughs> mi sèlè àsèlè ongoli mi sèlè àsèlè ongoli mi nineteen fifty eight. bẹ́ẹ̀ni mo mọ wọn. lẹ ti mọ bàbá yìí. bẹ́ẹ̀ báwo lẹ ṣe mọ wọn ìgbà tí mi ó mọ̀ wọ́n ìpasẹ̀ hmm. Credible Asraf náà ni mo fi mọ̀ wọ́n torí èmi ṣe Credible Asraf tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo bá wọn hmm ọbẹ̀ ni mo bá wọn hmm. ọdún tí mo fẹ́ tí Ọlọ́run pé kí n mọ bàbá ẹ̀ hmm. bàbá wa kan ó hmm. ti ó ti sílẹ̀ wọ̀ báyìí wọ́n wá fẹ́ fi jẹ olórí láti ṣọ́ọ̀ṣì láti Deliverance Seraph Sacred látòkè látòkè wa náà ti fẹ́ fi jẹ olórí ọdún ọ̀ni mo mọ bàbá ẹ̀ nineteen fifty eight. nineteen fifty eight. bẹ́ẹ̀ ni mo mọ bàbá ẹ̀. Ah, ah. bàbá tá nineteen fifty eight sásìkò yìí yóò mọ̀ tí mo sún mọ́ yóò tún mọ́ ah, nineteen fifty eight. yes onímọ̀ mo bá ní nineteen seventy eight. rárá nineteen fifty eight ni. nineteen fifty eight yẹn ti ń close to seventy years. yes. so Baba, ọlọ́wọ́ ti mọ̀ ẹ́ láti nineteen fifty eight. yes. ìgbà tẹ̀sí mọ́ bàbá ńgbà yẹn kì í sí ọmọ àròbó ẹ̀ sọ ọmọ àròbó. ara mi sọ mo ti ń dá igba kọ nínú oko mi ẹ ti ṣe kí ni. mo ti lè dá ilẹ̀ ẹ̀kọ́ fúnra mi tí mo ti dá wà fúnra mi tí mo ti ń kọ ilẹ̀. Ah, ah. ẹ bá mi gbé ọmọ. a jẹ́ wípé bàbá yìí ipò tó ni bàbá yìí ìpè tó dájú ni wọ́n o. ǹjẹ́ ṣé ẹ mọ̀ wípé kírú àwọn bàbá báyìí kan tó lọ gbogbo ẹ̀yin èèyàn bí kíbi tí ẹ bá ti ń wo ètò Yorùbá Dùn Online TV káàkiri gbogbo àgbáláyé kírú àwọn bàbá báyìí tó lọ a sì tún nírú àwọn bàbá báyìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé wọ́n pọ̀ lágẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé wọ́n pọ̀ lórí òkè akíkẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè máa wò pé ọkọ̀ lórí òkè ẹ̀rìmọ̀ wọ́n wà lórí òkè káàkiri ká tún tó rírú àwọn bàbá báyìí ó tún dọjọ́ mi á hmm. pẹ́ torí ẹ̀ ni mo ṣe nígbàgbọ́ àmì ara sì sọ mí níbi tá a wà a sì wá bàbá ẹ̀ wá sí ìpínlẹ̀ Ondo torí wípé ìròyìn wọn la gbọ́ bàbá ìdìmọ̀ bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí aṣọ rẹ tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò yá gágá ara mi yóò yá gágá tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí aṣọ rẹ tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí aṣọ rẹ tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò ya gágá ara mi yóò ya gàgá. bàbá bàbá yìí ti gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. bẹ́ẹ̀ <laughs> tí wọ́n jẹ̀ ti rí ìtúsílẹ̀. yes mo lè witness ẹ. àwọn wòlẹ̀ ti witness rí. ah ó tiẹ̀ pọ̀ gidi. bíbó. oníbísí hmm. aláìlera hmm. àtẹni tí ayé dè mọ́lẹ̀ tí hmm. bàbá dẹ̀ fi àdúrà tó pẹ̀lú hmm. dẹ̀rùn hmm. láì lọ síbítù rárá. ẹ̀mí ló rán ẹ wá láti túde kúrò lára àwọn tẹ̀sùn dé láti túde kúrò lára wọn tẹ̀sùn dé mọ́lẹ̀ bàbá ẹ̀mí ló rán ẹ wá láti túde kúrò lára àwọn tẹ̀sùn dé bàbá yìí ti gbàdúrà oníbìsí òbí Yes. Àgànbímọ. Yes. Bàbá yìí náà. Yes. Àwọn tí wọ́n dè mọ́lẹ̀. Ọlọ́run dẹ̀ tú wọn. Ní bàbá yìí. Nípasẹ̀ àdúrà bàbá ẹ̀. Ẹ̀yin tẹ́ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà, mo mọ̀ pé àwọn kan ó gbé bàbá yìí kò ní abúlé o <laughs> àwọn kan sọ fún ìkànnì Yorùbá Dùn Online TV pé ẹ jẹ́ kí bàbá yìí ẹ jẹ́ ká dá lọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹni bàbá yìí ti ṣe ó ń jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níyà ọmọ àwọn nǹkan àwọn ẹlòmíì wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹlòmíì wà lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀tá dèmọ́lẹ̀ arábìnrin kan pè mí ó ní tòun bá jí làárọ̀ kùtùkùtù lórílẹ̀‐èdè ibi tó wà nílùú òyìnbó ó lóun ọba ẹyẹ ẹgún nínú yàrá òun ah, ah. ẹyẹ ẹgún mẹ́ta tó túmọ̀ sí wípé àmì burúkú ni. Ah, ah àmì burúkú hmm. àmì ìbàjẹ́ ni. bàbá nínú àwọn àlàkọjá yín míì àwọn orí òkè àwọn wo ló jẹ́ akẹgbẹ́ yín nínú iṣẹ́ ìrànṣẹ́ tó jẹ́ pé wọ́n ti kú wọ́n sì tó wà láàyè. àwọn tó ti kú ti pọ̀ díẹ̀ hmm. wọ́n ti pọ̀ díẹ̀ gbogbo irú àwọn bàbá ẹsẹ̀ fẹ́ mọ̀ọ́dẹ kà wọ́n hmm. torí one two three ẹ fẹ́ ẹ lè ka àádọ́ta gan pàápàá ẹ lè ka ẹ hmm. fẹ́ má mọ orúkọ ẹlòmíì mọ ẹnugbà tí ẹlòmíì ti kú nísìnyí ẹ fẹ́ má dá orúkọ ọ̀ràn mọ̀ mọ́ hmm. àfẹnitọ́ abárífọ̀tò ẹ̀ là ń tò hmm. lágbájá tìrẹ láàárín àwọn ọmọ tàbí ẹnìkan bàbá alágbájá rẹ̀ nígbà ayé rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. bàbá ẹ mọ̀ gbàdúrà fẹ́mi kémi mọ̀ tó kó mi oh. ẹ mọ̀ bu àdúrà lèmi lórí kémi mọ̀ tó kú o bàbá ẹ̀yin àti ọmọ his most his uh, most eminence ẹ̀dà george ọ̀làdéwájú tó ọ̀là sí ọmọ mọ́sí orímọ̀ládé rè bẹ́ẹ̀ni tó sì wà láyé ó wà láyé ó wà láyé gidi báyìí ó wà láyé ọmọ mọ́sí orímọ̀ládé tó ọ̀là sí ọmọ wọn lẹ́jẹ̀ ya fọ́tò yìí bẹ́ẹ̀ni ọ̀rẹ́ yín ni. Oh. ó bá ṣe wípé rí òkè wà bá lè yín ó lè wá. tó hmm. ti débi rí. Ah. èdè àbáyé gangan rí ẹnu ọ̀rẹ́ ló ti padà hmm. ọ̀rẹ́ ló ti padà hmm. ọ̀rẹ́ ló ti padà torí ọ̀nà ẹ̀dá hmm. ọ̀nà ẹ̀dá ni. bàbá ṣé ẹ mọ̀ wípé ọwọ́ kan bẹ tí ojú kan bẹ tí kì í tó gbé nígbà tó nígbà tí ilẹ̀ bá mọ́ nígbà tí ilẹ̀ bá so ṣe ojú etí kan bẹ tí kò ní dì nígbà tó rùn bá ran ọwọ́ kan bẹ tí kò ní rọ àbí mo ṣèrántí orin yẹn bàbá mo mọ̀ wípé ọlọ́run fẹ́ lò ìfáwọn kan torí nínú àwọn nǹkan tí mo máa ń ṣe kiri ó ní láti máa pète pèrò ìrànlọ́wọ́ fún àwọn èèyàn mo mọ̀ wípé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá gbàdúrà fún wọn mo mọ̀ wípé àyípadà ó bá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín nílẹ̀ yìí àti lókè òkun mo nígbàgbọ́ bẹ́ẹ̀ bàbá sáwọn èèyàn máa ń wá yín wá látọ̀nà jíjìn. wọ́n máa wá mi wá láti èkó ọ̀nà jíjìn réré pọ̀ hmm. bí èkó bí Ìlọrin wọ́n mm. máa wá mi wá. torí pé ibi tẹ́ ẹ wà lọ́fàá. àgbẹ̀ àgbẹ̀ ni bá ṣe kì í ṣe àgbẹ̀ kì í ṣe gbòòrò ni mo wà ṣe mọ̀ pé amọ̀lé ọ̀pọ̀ ènìyàn àmọ́ àgbẹ̀ ni mí hmm. àgbẹ̀ ni mí o hmm. títí di bá a ti ń sọ ọ̀rẹ́ àgbẹ̀ ni mo ń ṣe o kàṣe hmm. Olódùmarè bá rán wa làájì iṣẹ́ bí wọ́n bá wí kí kí n lọ gbàdúrà fún lágbájá níbi bá lóṣèlú jíjìn àá lọ síbẹ̀ àá gbàdúrà fún àṣìpadà sẹ́yìn. bàbá ṣẹ́ bọ́ rí náà. Ah. èmi mò ń rí ò ń wọ́ báyìí ó wọ́ báyìí ó wọ́ báyìí Elédùmarè gbé àwò àwòyíyí wípé báyìí fún mi wíwí àwòrán wípé lórúkọ bàbá ń ti ọmọ ń ti ẹ̀mí mọ́ kò gbé fún èmi àmọ́ èyí tó gbé fún mi mo ti gbà wípé ó lágbára. kí ni kátó lọ́n gbé fún. ẹ ò ní wípé tó bí n bá wípé a ní ekiri fọ lágbára Ọlọ́run sì rí báyìí fún tẹ bá sọ bẹ́ẹ̀ pé yóò rí báyìí mo yẹ yóò dẹ̀ rí bẹ́ẹ̀. lágbára ọ̀tọ̀ ọlọ́run sì ní bẹ́ẹ̀ fún nígbà tí mi ò bá ti ṣèké hmm. tí ìwọ gangan tí n sì gbàdúrà fún ọba ti ṣèké àdúrà yìí sì ṣèké ni ẹ sì gbà. ẹ jẹ́ pé ààrẹ ẹ̀yin àtọ́lọ́ ń gún ẹ̀jà rárá. mò ń bẹ ọlọ́run kọ́lọ́ mọ̀ jẹ́ kí ìjà kéèsù dí ìjà sí èmi àti ọlọ́run pé ọlọ́run ìbá ti jẹ́ kéèsù dí ìjà sí àti èmi ọlọ́run ẹ̀rín làájọmọ́ ní èmi kábíyèsí. bàbá mo kì í ẹ mọ̀ mọ̀ ṣe o ṣé first wife bàbá mi. àwọn náà ni first wife. olówó àná first lady. ẹyin ni first lady bàbá ẹ ti mọ bàbá tó gbà wò. ó pẹ́ díẹ̀. ẹ ti mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n sínú sẹ́nà sẹ́nà ni. àmọ́ bá wọn náà nù sẹ́nà sẹ́nà. ẹ bá wọn ni yóò ti tọ́dún mélòó báyìí tẹ̀ ti bá wọn. ìgbà tí mo dọ̀dọ̀ wọn rí rẹ ni mo bá wọn. yóò ti tọ́dún mélòó báyìí tẹ̀ ti dọ̀dọ̀ wọn ó gbọ́dọ̀ tó bóyá àádọ́ta ọdún. fifty years ó gbọ́dọ̀ tó bí àádọ́ta ọdún ẹ̀dẹ̀ bá bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ bá ń gbé kámẹ́rà sí gbogbo àwọn kinní fọ́tò bàbá ọ̀kan rí ẹ̀dẹ̀ bá bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ yìí náà. fifty years kí làwọn nǹkan tí ọlọ́run ti lo bàbá fún tó jẹ́ pé ẹ̀yin gan lè tọ́ka sí kí n tó máa pe àwọn èèyàn tó wà níbí báyìí ohun tí wọ́n ṣe gbà tí mo débi ó pọ̀ bí dókítà mi gan bá àwọn dókítà abẹ́lé wọn tí wọ́n bá ń ṣiṣẹ́ tíṣẹ́ bá fẹ́ yan lọ́wọ́ pẹ̀ gba aláboyún tí wọ́n bá débi ọlọ́yẹ dẹ̀ sì yanu wọn ò bímọ yẹn. lọ́dọ̀ bàbá lọ́dọ̀ bàbá ẹlòmíì gan látàbà wáyé wọ́n lè gbé wáyé ó ṣe pé ẹ̀gbẹ́ làá fi gbé wọlé gbàtọ́ ló fi ṣiṣẹ́ ọlọ́ọ̀ṣì yanu rẹ yóò fẹsẹ̀ ààrẹ rìn jáde. nípasẹ̀ ọlọ́run aláyé nínú ayé bàbá. bẹ́ẹ̀ ni bó ṣe ọkùnrin bó ṣe obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì gan iná rírun ó lè máa dààmú ẹ̀ tó ṣe pé wọ́n ti ṣe ṣe ṣe tí ènìyàn bó bá sì débì olóògbà apàṣẹ bàbá yóò fi rí ìwòsàn. ṣé bàbá ò wà bàbá ò fún ẹni yẹn lábẹ́rẹ́ dàbí kí ni bàbá. kò fún lábẹ́rẹ́ yóò gbàdúrà fún yóò dẹ̀ fún lómi. wọn ò lábẹ́rẹ́ wọn ò sì lo tábìlẹ́ẹ̀tì lẹ́yìn kí wọ́n gbàdúrà orúkọ Jésù kí wọ́n dẹ̀ ya omi sí mímọ́ inú ilé gan náà dẹ̀ láti lọ tọ́ mi fún un. ó lè ṣe mi gan máa bo omi tí màá gbómi fún un tí wọ́n bá gbàdúrà sí mi máa gbómi fẹ́ nìyẹn ààrẹ ó dẹ̀ yá. ọlọ́run dá mi mọ̀ o ọlọ́run dá mi mọ̀ ènìyàn lè dá mi mọ̀ kó tún dá mi lẹ́bi ọlọ́run dá mi mọ̀ wọn. Ah, ah. ẹ̀yin lẹ́ẹ̀tún bu omi. inú ilé màá ti bu omi inú àmọ̀ tá a mú ni màá ti bu omi kọ́ọ̀pù tí ń fi bu omi náà ni màá dẹ̀ gbomi fún ààrẹ ó yá. bó ṣe aláboyún náà ni bó ṣẹni tó ń wọ́ ọmọ gan bó bá ti nígbàgbọ́ wọn ò bomi fún wọn ò gbàdúrà fún un wọ́n ní kó máa lọ mú. ní bàbá yìí rẹ ní bàbá yóò dẹ̀ wá dúpẹ́ pé Ọlọ́run ṣe o tán bá ara ṣiṣẹ́ yẹn gan-an Ọlọ́run bá ti yà ní lẹ́yìn oṣù kan sóṣù méjì gan èso Ọlọ́run ó ti tara. ó ti lóyún hmm. ṣùgbọ́n àwọn wòlíì kan wà tó yẹ pé Ọlọ́run máa fi pamọ́ Ọlọ́run fi bàbá pamọ́ sábúlé. bẹ́ẹ̀ni bàbá ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ nípa bàbá. hallelujah mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí rẹ̀ dáadáa ọlọ́run ọlọ́run ló pe bàbá hmm. mi mọ̀ pé ọlọ́run ló pe wọ́n torí ìgbà tí mo ẹgbọ́n táwọn ìgbà tí mo ní mo mọ̀ wọ́n ìgbà tí mo mọ̀ wọ́n yẹn títí di àkókò tí a wà yìí tá a tún jọ pàdé a ti pàdé a ti tún kákálukú ti lọ bí tiẹ̀ ọlọ́run tó tún sọ pé a tún pàdé níbi tí hmm. a ti pàdé ìgbà tá a pàdé níbi nineteen fifty àbí nineteen eighty five èmi wá tó wẹ̀ jẹ́ nineteen eighty five again. ee làtọ́ ẹ̀sẹ̀ tó tó jọ pàdé. àti nine years ago ẹ̀ tó pàdé. àtijọ́ pàdé láti ìgbà tá a ti wá jọ pàdé yẹn mo sáà ń mo sáà ń wo ìṣe àti ìrìn àjò wọn lórí lórí pé ọlọ́run ló ń lò wọ́n hmm. wọn èrí ìran o wọn èsì fèdè. lovers all over the world ẹ̀yin náà ti ríbi tí mo wà báyìí bàbá aládùúrà. gbogbo àwọn èèyàn ń wò yín á sì mọ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu nínú ìrìnkèrindò wa ẹ tún wo ibi tó gbé wa dé a ti lọ káàkiri a ti lọ sí Aba a ti lọ sí Onitsha a ti lọ káàkiri a sì rí wípé wọ́n wá júwe bàbá kan fún wa ó ṣe wá lé ọ̀pọ̀lọpọ̀ wàhálà díẹ̀ ká tó débi tá a wà yìí a kan omi a kà wọ́n gárígádá lójú ọ̀nà kó tó di pé àwa fẹnukò ká tó lajú rí bàbá bàbá aládùúrà tí ẹ bá wo bàbá yìí dáadáa bàbá ọjọ́ yín máa dalẹ́ o bàbá yìí ti pẹ́ gan-an àgbàlagbà dẹ̀ ni wọ́n jọ wípé ó máa ń ní àwọn ibìkan tá a ti mọ rírú àwọn bàbá báyìí bóyá tá a bá lọ sí orí òkè àgélú tá a bá lọ sí ìkàrí àkókò níbi tí bàbá wọn Orímọládé Mósè tí wọn là ṣe tí wọn sùn sí látúntò lè rírú àwọn bàbá báyìí bóyá tá a bá tún lọ sí àwọn Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn làǹlàtẹ̀ láwọn orí òkè orí òkè Akíkẹ́mi àwọn orí òkè òkè Ẹ̀rìmọ̀ látúntò lè rí irú àwọn bàbá báyìí ó wá ṣe mí ní kàyéfì wípé agbára kan tún wà tó tún ju nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún lérò lọ ó kí gbogbo wa o agbára ọlọ́run ń bẹ bíi tàtijọ́ àwa la ọkàn sìn láàjúbà rẹ̀ bíi tàtijọ́ ó jẹ́ kí n mọ̀ wípé nígbà tí mo dé bí báyìí mo rí wípé àmì ara sọ mí àmì ara sọ wá èmi àti bàbá jọ fi ojú rinjú mo kúnlẹ̀ síwájú wọn wọ́n gbàdúrà fún wa mo sì rí wípé àmì àti agbára ìpè tó pọ̀ yanturu kù lára bàbá yìí tó sì mú ọkàn wa balẹ̀ gẹ́gẹ́ bí wípé ó ṣeé ṣe débi wípé bàbá yìí ọlọ́run máa fún wọn lórí ọ̀fẹ́ àti agbára wípé ọjọ́ wọn máa dalẹ́ àmín wọn ò ní kú lásìkò yìí àmín wọ́n wúlò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sì wúlò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílùú òyìnbó ẹ̀yin gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà ní diaspora ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀‐èdè amẹ́ríkà ẹ̀yin wà ní London ẹ̀yin tẹ́ wà ní Holland tí èèyàn bá ti sapásapá ń gbà míì tí agbára ò bá ti gbé e nígbà míì a máa wà tó jẹ́ wípé èèyàn ó gbìyànjú gbogbo lè ọmọ pobìrì kòlò kò ní ságbára kankan bì kankan ẹ wo irú agbára tó gbérú àwọn bàbá báyìí ró nígbà tí mo rí wọn inú mi dùn bàbá Mósè Orímọládé tí wọn là ṣe iṣẹ́ ẹ mọ̀ mo mọ̀ ẹ farabalẹ̀ o <laughs> ìpínlẹ̀ tí Jésù filẹ̀lẹ̀ lèyí tí bàbá aládùúrà ń ta gẹ̀dà máa ṣe rò pé ó lè kúrò níbẹ̀ kó dúró lékì sàpáta ẹ̀yọ kèrúbù ẹ̀yọ ẹ̀yọ síráfù ẹ̀yọ àfipínlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipínlẹ̀ lélẹ̀ lórí òdodo. bàbá ẹ mọ mọ́sọ̀rí mọ́ládé bó o lẹ ṣe mọ̀. Ah, mo mọ bí olódà Christmas ṣàfù kalẹ̀ lórílẹ̀‐èdè àti àgbáyé hmm. olódà kalẹ̀ hmm. ni gbogbo a sì ń tọ̀ lẹ́yìn hmm. láti rí i pé ló jẹ́ olórí tó dá Christmas ṣàfù kalẹ̀ ní ìlú Ìkàrẹ́. ní ìlú Ìkàrẹ́. ẹ rí rí. a ah, mo rí rí lẹ́ẹ̀kan. bàbá agbára ń bẹ nínú ìjọ kérúbù. bẹ́ẹ̀ni agbára wà ń bẹ tí Elédùmarè fi ṣe kí ni o tó fi dá wọn lọ́lá hmm. ó fi dá ní lọ́lá gidi níbẹ̀ ni oríṣiríṣi hmm. agbára ni hmm. ìran wà ìgbóhùn wà ìfèdèfọ́ wà ìṣípayá wà lóríṣiríṣi ìyìnlẹ̀ àlá wà fún kébà ṣàfù títí dàkókò ní ẹni tó bá tọ̀nà tí bàbá fi lélẹ̀ bá náà ní ó rí fún un àdúrà wọ́n gbà. ọmọ mi rántí wípé ní nineteen twenty seven nineteen twenty seven nineteen twenty seven ni ọlọ́run sọ fún Mósè Orímọládé wípé kó gbàdúrà àdúrà Mósè Orímọládé ó mi gbogbo ilẹ̀ Áfíríkà nígbà náà ní nineteen twenty seven ló jẹ́ kí n máa sọ wípé tí ò bá sí Mósè Orímọládé kò lè sí ìjọ Christ Apostolic Church tí ó bá sí Mósè Orímọládé kò lè sí ìjọ Redeem tí ó bá sí Mósè Orímọládé kò lè sí ìjọ Celestial Church of Christ torí nínú àwọn àwọn àgbààgbà tí ara àwọn ẹ̀ka tí Mósè Orímọládé tó ti ara Mósè Orímọládé jáde ní ilẹ̀ Áfíríkà làwọn tá à ń pariwo yìí nígbà tó wá di 1929 Mósè Orímọládé ó lọ sí etí òkun ó lọ gbàdúrà ìgbà tó gbàdúrà létí òkun torí ìgbà tí mò ń sọ yìí bàbá kò sí agbára àwọn èèyàn wò pé kí ni ń bẹ nínú ìjọ kérúbù náà sẹ́ráfù chọ́ọ̀chì bàbá Mósè Orímọládé ẹni tá a bí tó sì jẹ́ wípé ó wà ní ó wà ó wà báyìí ó ń rákòrò tí gbogbo àwọn èèyàn tó sì ń nàró tí wọ́n ń dọ̀bálẹ̀ fún ni ní 1929 ó lọ gbàdúrà létí òkun ní ìgbà yẹn ó wá gbàdúrà agbára ara àwọn agbára yẹn ló jẹ́ kí ló bà lé Babalọ́lá ní 1930 Babalọ́lá gba ti CAC lọ ló bà lé Ọ̀ṣọ́fà ní 1946 náà fi sọ wípé Celestial Church ní 1946 fún 1947 ìró onítẹ̀sẹ̀lẹ̀ ní láago mẹ́fà ọ̀sán pé SPJ Ọ̀ṣọ́fà èyí ni ìran ìkẹyìn tó sọ kálẹ̀ látọ̀run iye Ihe Ihe lòun náà nke nke ìjọ mímọ́ Celestia 1947 ara àwọn agbara ti ń ninu nínú ìjọ kérúbù náà sẹ́ráfù church nu bàbá mo mọ̀ pé agbára ń bẹ nínú gidi agbara wà lori ó ń o ó tu tú ó sì ń dè ó ń tú ó ń dè hmm. ti wà ní fèdèfọ́ wà. ìṣípayá wà mm. lóríṣiríṣi mm. oríṣiríṣi ẹ̀bùn ló wà nínú ìjọ Kérúbù àti títí dàkókò ní ẹnikẹ́ni tó bá tọ́ tó bá tọ̀ gẹ́gẹ́ bí bàbá ti ṣe dá kalẹ̀ mm. Ọlọ́run aláàánú ò ní fi wá sílẹ̀. bàbá yá wa lò. bàbá bàbá ẹ wò ó mo mọ̀ wípé alárìí ojú àgbà lónìí nǹkan kéékèèké báyìí yóò sì gbé nǹkan ní láhánú ó mi lójú wípé ọlọ́run máa lo yín bàbá fún àwọn èèyàn tí ń bẹ nílùú òyìnbó torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà nílùú òyìnbó débi wípé ẹlòmíì ti wà mẹ́tìlélógójì ọdún kò ra búlọ̀kù ẹyọ kan bàbá mo tó kí yín o àwọn ẹlòmíì ti wà ní orílẹ̀-èdè amẹ́ríkà láti bí ọgbọ̀n ọdún bí mo ṣe ń sọ yìí wọn níbi kankan tá ń gbé torí wọn níwèé gbèlú bàbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti wà káàkiri gbogbo àgbáláyé ẹlòmíì ọmọ wò wọ́n kí ló ń lọ ṣe nílùú òyìnbó gan ìgbà téèyàn wà níbìkan fún àádọ́ta ọdún tí ò lè sọ pé òun ní àkójọ five thousand naira àwọn ẹbí ó sì mọ sọ pé ó wà nílùú èbó ọlọ́mí ó wà lẹ́kọ̀ọ́ torí orí ọ̀ràn lọ síbi tó lọ bàbá ọlọ́run ràn wá lọ́wọ́ láti wáyé débi torí wípé ibi táwa ti ń bọ̀ nínú kòókò nínú làálàá ojú ọ̀nà tí ọ̀dà asáde bíbà àdèbá yín bẹ̀ bàbá mo mọ̀ wípé ọlọ́run ti ṣetán láti lò yín ẹ wá wo ẹ wá gbọ́ o ẹni tí ìpè bàbá ìbá bá bá ìpè rẹ̀ ṣiṣẹ́ ní ó ra àánú gbà lábẹ́ bàbá yìí o kì í sọ̀rọ̀ àmì àwọn míì wà ìpè rẹ̀ kò ní bá kádàrá rẹ̀ ò ní bá ìpè bàbá yìí ṣiṣẹ́ ẹlòmíì ọkàn wò lásán ni kádàrá rí òní báyìí pé bàbá yìí ṣiṣẹ́ ọlọ́run ò lo bàbá yìí fún un ẹlòmíì sì wà ọlọ́run ò lo bàbá yìí fún un ṣùgbọ́n mo gbàdúrà wípé lára àwọn ẹni tí ọlọ́run ò lo bàbá yìí fún lèmi ọ̀jẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà lórílẹ̀‐èdè amẹ́ríkà títí mo ṣe ń sọ yìí débi wípé ó ti ṣoògùn ṣoògùn ṣoògùn ṣoògùn ògùn òṣìṣẹ́ wọ́n ti bá ṣe tutu ṣe tutu ṣe ètùtù ètùtù ọgbà tó sì jẹ́ wípé kì í ṣe gbogbo ẹ̀dá lóògùn máa ń ṣiṣẹ́ fún kì í ṣe gbogbo ẹ̀dá bàbá ẹ ti fi gba àwọn ọmọ ìgbà kan sí oògùn rí. Ah, mo ṣe é nílẹ̀ kọ̀ọ̀kan kí tó di wípé mo dúró dáadáa nínú kírìbà ìṣirafù. ọdún wo gangan la pè sínú ìjọ kérúbù náà ṣirafù. Ah. yóò ti tọdún mélòó báyìí. Ah. bẹ́ẹ̀ bá ní kẹ́ sírù ọdún tí mo ti yàtọ̀ fún ìgbà tí mo joyè babaládùúrà wọn hmm. nígbà tí mo ti gbà níṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń wá sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni. kí ni a máa ṣe. máa gbàdúrà. wọ́n máa ń gbàdúrà lọ́dọ̀ yín àdúrà wọ́n sì máa ń gbà. ìgbà hmm. dáadáa ni hmm. ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé lé ọlọ́run aláàánú tó bá débi ó ṣaláìsàn ní òrìwò èyíkéyìí tó o bá ṣe ń tọrọ tó bá jẹ́ pé lóòtítọ́ àtòdodo lọ ń tọrọ lọ wá síbí Ọlọ́run sì fún ọ hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lóríṣiríṣi àmì hmm. Ọlọ́run aláàánú ò ní fi gbogbo wa sílẹ̀. bójú wo mi o Ọlọ́run bàbá wòlíì bójú wo mi o Ọlọ́run bàbá wòlíì máa jẹ jìyà jù kí n tó rojú rere rẹ. bàbá àdúrà máa ń gbà. bẹ́ẹ̀ àdúrà máa ń gbà gidi ni ó. Hmm. tààràtààrà àdúrà máa gbà fún ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run hmm. àdúrà rẹ̀ máa gbà àdúrà gbogbo àwọn sì máa gbà. ó wá yà mí lẹ́nu pé ẹ tún ṣiṣẹ́ oko. àgbẹ̀ gan ni mí o <laughs> gan ni kì í ṣe mò ń ṣe ń ṣiṣẹ́ oko àgbẹ̀ gan ni hmm. tí mo kún rílé bó bá jẹ́ pé ọlọ́run ṣe lérí ọjọ́ òní mo lè lọ sóko mi ò ní ṣiṣẹ́ lóòótọ́ àmọ́ mi ò débẹ̀ ti wo gbogbo àwọn tí bá mi ṣiṣẹ́ kú iṣẹ́ ẹ ṣeun mi ẹ ṣe kán ẹ tún padà wá sí abúlé. bàbá yóò sí nínú àwọn wòlíì tí ó jókòó pa sí di wòlíì tí ọmọ lu four one nine iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ bàbá wòlíì tí ọmọ lu four one nine iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ bàbá ẹ ti mọ bàbá tipẹ́. wọ́n ti pẹ́ o. kí ni iṣẹ́ bàbá. iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ bàbá. iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wọn. bẹ́ẹ̀ni mo mọ wọn nineteen fifty eight mo mọ wọn. ẹ farabalẹ̀. <laughs> ó ń golí mi ṣèlè àṣẹlẹ̀ ó ń golí mi ṣèlè àṣẹlẹ̀ ó ń golí mi nineteen fifty eight lẹ́tí mọ bàbá yìí báwo lẹ ṣe mọ̀ wọ́n. ìgbà tí mi ò mọ̀ wọ́n ìpasẹ̀ hmm. Credible Asraf náà ni mo fi mọ̀ wọ́n torí èmi ṣe Credible Asraf tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo bá wọn ọbẹ̀ hmm. ni mo bá wọn ọdún tí mo fẹ́ tí Ọlọ́run pé kí n mọ bàbá ẹ̀ bàbá wa kan ó ti ó ti sílẹ̀ wọ̀ báyìí wọ́n wá fẹ́ fi jẹ olórí láti ṣọ́ọ̀ṣì láti Kilbrand Seraf Sacred látòkè mm. látòkè wa náà ti fẹ́ fi jẹ olórí mm. ọdún ọ̀ni mo mọ bàbá ẹ̀ nineteen fifty eight. nineteen fifty eight. bẹ́ẹ̀ ni mo mọ bàbá ẹ̀. Ah, ah. Baba, tábà ka nineteen fifty eight sásìkò yìí yóò mọ̀ tí mo sún mọ́ yóò tún mọ́ ah, nineteen fifty eight. yes onímọ̀ bọ́ọ̀ bá ní nineteen seventy eight. rárá nineteen fifty eight ni. nineteen fifty eight yẹn ti ń close to seventy years. yes. so bàbá ọlọ́wọ́ ti mọ̀ yìí láti nineteen fifty eight. yes ìgbà tẹ̀sí mọ́ bàbá ńgbà yẹn kì í sí ọmọ àròbó ẹ̀ sọ ọmọ àròbó. ara mi sọ mo ti ń dá mo ti ń dá gbá kọ nínú oko mi. ẹ ti ṣe kí ni. mo ti lè dá ilẹ̀ ẹ̀kọ́ fúnra mi tí mo ti dá wà fúnra mi tí mo ti ń kọ ilẹ̀. Ah, ah. ẹ bá mi gbé ọmọ. Ah, a jẹ́ wípé bàbá yìí ìpè tó dájú ni bàbá yìí. ìpè tó dájú ni wọ́n o. ǹjẹ́ ṣe é mọ̀ wípé kírú àwọn bàbá báyìí kan tó lọ gbogbo ẹ̀yin èèyàn Online TV káàkiri gbogbo àgbáláyé kírú àwọn bàbá báyìí tó lọ a sì tún nírú àwọn bàbá báyìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé wọ́n pọ̀ lágelu ọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé wọ́n pọ̀ lórí òkè akíkẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè máa wò pé ọkọ̀ lórí òkè ẹ̀rìmọ̀ wọ́n wà lórí òkè káàkiri ká tún tó rírú àwọn bàbá báyìí ó tún dọjọ́ mi á hmm. pẹ́ torí ẹ̀ ni mo ṣe nígbàgbọ́ àmì ara sì sọ mí níbi tá a wà a sì wá bàbá ìwá sí ìpínlẹ̀ Ondo torí wípé ìròyìn wọn la gbọ́ bàbá tí mo bá fọwọ́ kan iṣẹ́ tí a sọ rẹ tí mo bá fọwọ́ kan iṣẹ́ tí a sọ rẹ tí mo bá fọwọ́ kan iṣẹ́ tí a sọ rẹ ara mi yóò yá gágá ara mi yóò yá gágá tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí aṣọ rẹ tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí aṣọ rẹ tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò yá gágá ara mi yóò yá gágá. bàbá bàbá yìí ti gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀ ti rí ìtúsílẹ̀. yes mo lè witness ẹ. àwọn òwòlẹ̀ ti witness rí. ah ó tiẹ̀ pọ̀ gidi. bíbó. oníbísí. Hmm. aláìlera. Hmm. àtẹni tí ayé dè mọ́lẹ̀. tí hmm. bàbá dẹ̀ fi àdúrà tó pẹ̀lú dẹ̀rùn láì lọ síbítù rárá. ẹ̀mí ló rán ẹ wá láti túde kúrò lára àwọn tẹ̀sùn dé láti túde kúrò lára wọn tẹ̀sùn sunde mọ́lẹ̀ baba ẹ̀mí ló rán ẹ wá láti túnde kúrò lára àwọn tẹ̀sùn dé bàbá yìí ti gbàdúrà oníbìsí òbí baba bàbá yìí náà àwọn tí wọ́n dè mọ́lẹ̀ ni baba tú wọn ní bàbá yìí nípasẹ̀ àdúrà bàbá yìí ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè amẹ́ríkà mo mọ̀ páwọn kan ó gbé bàbá èkó ní abúlé o mo <laughs> mọ̀ àwọn kan sọ fún ìkànnì yorùbá dùn online tv pé ẹ jẹ́ kí bàbá yìí ẹ jẹ́ ká dá lọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹni bàbá yìí ti ṣe ó ń jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níyà àwọn ẹlòmíì wà lórílẹ̀‐èdè amẹ́ríkà ẹlòmíì wà lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀tá dèmọ́lẹ̀ arábìnrin kan pè mí ó ní tòun bá jí làárọ̀ kùtùkùtù lórílẹ̀‐èdè ibi tó wà nílùú òyìnbó ó lọ wọn bá ẹyẹ ẹgún nínú yàrá òun ah, ah. ẹyẹ ẹgún mẹ́ta tó túmọ̀ sí wípé àmì burúkú ni ah, àmì burúkú hmm. àmì ìbàjẹ́ ni. bàbá nínú àwọn ìlàkọjá yín míì àwọn orí òkè àwọn wo ló jẹ́ akẹgbẹ́ yín nínú iṣẹ́ ìrànṣẹ́ tó jẹ́ pé wọ́n ti kú wọ́n sì tún wà láàyè àwọn tó ti kú ti pọ̀ díẹ̀ wọ́n hmm. ti pọ̀ díẹ̀ gbogbo irú àwọn bàbá ẹsẹ̀ fẹ́ mọ̀ ní kà wọ́n hmm. Hmm. torí one two three ẹ fẹ́ ẹ lè ka àádọ́ta gan pàápàá ẹ lè ka ẹ fẹ́ mọ̀ mọ orúkọ ẹlòmíì mọ ẹnugbà tí ẹlòmíì ti kú nísìnyí ẹ fẹ́ mọ̀ dá orúkọ ọ̀ràn mọ̀ mọ́ àfẹnitọ́ abárífọ̀tò ẹ̀ là ń tò lágbájá tìrẹ láàárín àwọn ọmọ tàbí ẹnìkan bàbá alágbájá rẹ̀ nígbà ayé rẹ̀ hù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. bàbá ẹ mọ̀ gbàdúrà fẹ́mi kémi mọ̀ tó kú mi oh. ẹ mọ̀ bu àdúrà lèmi lórí kémi mọ̀ tó kú o. bàbá ẹ̀yin àti ọmọ most eminence ẹ̀dà George ọ̀làdéwájú tó ọ̀là sí ọmọ mọ́sí orímọ̀ládé rè bẹ́ẹ̀ni. ṣọ́ọ̀ṣì wà láyé. ó wà láyé ó wà láyé ó wà láyé gidi báyìí. ó wà láyé. ọmọ Mósè Orímọládé. bẹ́ẹ̀ni ó wà láyé. tún ọ làṣẹ. yes. ọmọ wọn lẹjẹ ya fọ́tò yìí. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ yín ni. bẹ́ẹ̀ni bó bá ṣe wípé rí òkè wà bá lè ṣe ó lè wá. Hmm. tó ti débi rí. Ah. èdè àbáyé gangan rí ẹnu ọ̀rẹ́ ló ti padà. Hmm. ọ̀rẹ́ ló ti padà. Hmm. ọ̀rẹ́ ló ti padà. torí ọ̀nà ìdá ọ̀nà ìdá ni. bàbá ṣé ẹ mọ̀ wípé ọwọ́ kan bẹ tí ọ̀rẹ́ ojú kan bẹ tí kì í tó gbé nígbà tó nígbà tí ilẹ̀ bá mọ́ nígbà tí ilẹ̀ bá so ṣe ojú etí kan bẹ tí kò lè dì nígbà tó rùn bá rán ọwọ́ kan bẹ tí kò ní rọ àbí mo ṣèrántí orin yẹn bàbá mo mọ̀ wípé ọlọ́run fẹ́ lò ìfáwọn kan torí nínú àwọn nǹkan tí mo máa ń ṣe kiri o ní láti máa pète pèrò ìrànlọ́wọ́ fún àwọn èèyàn mo mọ̀ wípé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá gbàdúrà fún wọn mo mọ̀ wípé àyípadà ó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín nílẹ̀ yìí àti lókè òkun mo nígbàgbọ́ bẹ́ẹ̀ bàbá sáwọn èèyàn máa ń wa yín wá látọ̀nà jíjìn. wọ́n máa wá mi wá láti èkó ọ̀nà jíjìn rere kọ́ wọn bí èkó bí bí ìlọrin wọ́n máa wá mi wá. torí pé ibi tẹ́ ẹ wà lọ́fàá. àgbẹ̀ àgbẹ̀ ni bá ṣe kì í ṣe àgbẹ̀ kì í ṣe gbòòrò ni mo wà ṣe mọ̀ pé a mọ̀ lé ọ̀pọ̀ ènìyàn àmọ́ àgbẹ̀ ni mí hmm. àgbẹ̀ ni mí o títí di bá a ti ń sọ ọ̀rẹ́ àgbẹ̀ ni mo ń ṣe o kàn hmm. Olódùmarè bá rán wa làá jíṣẹ́ bí wọ́n bá wí kí kí n lọ gbàdúrà fún lágbájá níbi bá bí òṣèlú jíjìn àá lọ síbẹ̀ àá gbàdúrà fún àìsè padà sẹ́yìn. bàbá sẹ́mọ́ rì nà. èmi mò ń rí mò ń wọ́ báyìí mò ń wọ́ báyìí mò ń wọ́ báyìí Elédùmarè gbé àwò àwòjíjì wípé báyìí fún mi wíwí àwòrán wípé lórúkọ bàbá ń ti ọmọ ń ti ẹ̀mí mọ́ ògbé fún ẹ̀mí àmọ́ èyí tó gbé fún mi mo ti gbà wípé hùn ó lágbára kí ni kátó lọ́n gbé fún. ẹ ò ní wípé tó bí n bá wí bá a ní ekiri fọ lágbára ọlọ́run sì rí báyìí fún. ẹ tẹ bá sọ bẹ́ẹ̀ pé yóò rí báyìí fún yẹn yóò dẹ rí bẹ́ẹ̀. lágbára ọtọ ọlọ́run sì rí bẹ́ẹ̀ fún nígbà tí mi ò bá ti ṣèké hmm. tí ìwọ gangan tí n sì gbàdúrà fún ọba ti ṣèké àdúrà ẹ sì ṣèké ni ẹ sì gbà. ẹ jẹ́ pé ààrẹ ẹ̀yìn àtọ́lọ́ ń gún ẹ̀ jà rárá mò ń bẹ ọlọ́run kọ́lọ́ má jẹ́ kí ìjà kí èṣù dí ìjà sí èmi àti ọlọ́run pé ọlọ́run ìbá ti jẹ́ kí èṣù dí ìjà sí àti èmi ọlọ́run ẹ̀rín ìdájọ́ mọ́ ní èmi kábíyèsí. bàbá mo kì í ẹ mọ̀ mọ̀ ṣe o ṣé first wife bàbá mi. àwọn náà ni first wife. olówó àná first lady. ẹyin ni first lady bàbá ẹ ti mọ bàbá tó gbà wò ó pẹ́ díẹ̀. ẹ ti mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n sínú sẹ́ẹ̀nàṣẹ́ náà ni. àmọ́ bá wọn náà nù sẹ́ẹ̀nàṣẹ́ ni. ẹ bá wọn ni yóò ti tọ́dún mélòó báyìí tẹ̀ ti bá wọn. ìgbà tí mo dọ̀dọ̀ wọn rí rẹ ni mo bá wọn. yóò ti tọ́dún mélòó báyìí tẹ̀ ti dọ̀dọ̀ wọn. ó gbọ́dọ̀ tó bóyá àádọ́tọ̀dún. fifty years Hey, o gbọ́dọ̀ tó bí àádọ́ta ọdún ẹ dẹ̀ bá bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ bá ń gbé kámẹ́rà sí gbogbo àwọn kinní fọ́tò bàbá ọ̀kan rí ẹ dẹ̀ gbá bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ yìí mo bá wọn bẹ̀ ni. fifty years kí làwọn nǹkan tí ọlọ́run ti lo bàbá fún tó jẹ́ pé ẹ̀yin gan lè tọ́ka sí kí n tó máa pe àwọn èèyàn tó wà níbí báyìí. ohun tí ẹ ń ṣègbà tí mo débi ó pọ̀ bí dókítà mi gan bá àwọn dókítà abẹ́lé wọn tí wọ́n bá ń ṣiṣẹ́ tíṣẹ́ bá fẹ́ yan lọ́wọ́ pẹ̀ gbalaboyan tí wọ́n bá débi ọlọ́run ẹ̀dẹ̀ ṣìyanu wọn ò bímọ yẹn. lọ́dọ̀ bàbá lọ́dọ̀ bàbá ẹlòmíì gan látàbà wáyú wọn lè gbé wáyú ṣe pé ẹ̀gbẹ́ là á fi gbé wọlé gbàtọ́ ló fi ṣiṣẹ́ ọlọ́ọ̀sì ìyanu rẹ yóò fẹsẹ̀ ààrẹ rìn jáde. nípasẹ̀ ọlọ́run aláyé inú inú ayé bàbá. bẹ́ẹ̀ ni bó ṣe ọkùnrin bó ṣe obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì gan inú rírun ó lè máa dààmú ẹ̀ tó ṣe pé wọ́n ti ṣe ṣe ṣe tí ènìyàn bó bá sì débì olóògbà apàṣẹ bàbá yóò fi rí ìwòsàn. ṣé bàbá ò fún ẹni yẹn lábẹ́rẹ́ dàbí kí ni bàbá ò fún lábẹ́rẹ́ yóò gbàdúrà fún yóò dẹ̀ fún lómi wọn ìlà abẹ́rẹ́ wọn sì lo tábìlẹ́ẹ̀tì lẹ́yìn kí wọ́n gbàdúrà orúkọ Jésù kí wọ́n dẹ̀ ya omi sí mímọ́ inú ilé gan náà dẹ̀ láti lọ tọ́ mi fún un ó lè ṣe mí gan máa bo omi tí màá gbómi fún un tí wọ́n bá gbàdúrà sí máa gbómi fẹ́ nìyẹn ààrẹ ó dẹ̀ yá. Ọlọ́run dá mi mọ̀ Ọlọ́run dá mi mọ̀ ènìyàn lè dá mi mọ̀ kó tún dá mi lẹ́bi Ọlọ́run dá mi mọ̀ ah. ah ẹ̀yin lẹ́ẹ̀tún bu omi. inú ilé màá ti bu omi inú àmọ̀ tá a mú ni màá ti bu omi kọ́ọ̀pù tí ń fi bu omi náà ni màá dẹ̀ gbomi fún ara ẹ̀ orí ìyá bó ṣe aláboyún náà ni bó ṣe ẹni tó ń wọ́ ọmọ gan tó bá ti ní ìgbàgbọ́ wọn bomi fún wọn gbàdúrà fún wọn ní kó máa lọ mú. ní bàbá yìí rẹ ní bàbá yóò dẹ̀ wá dúpẹ́ pé Ọlọ́run ṣé o tí wọ́n bá ṣiṣẹ́ yẹn gan-an Ọlọ́run bá ti yà lẹ́yìn oṣù kan sóṣù méjì gan-an ìṣù Ọlọ́run ó ti tara. ó ti lóyún. Hmm. ṣùgbọ́n àwọn wòlíì kan wà tó yẹ pé ọlọ́run máa ń fi pamọ́ ọlọ́run fi bàbá pamọ́ sábúlé. bẹ́ẹ̀ni. bàbá ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ nípa bàbá. hallelujah mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí rẹ̀ dáadáa hmm. ọlọ́run ọlọ́run ló pe bàbá hmm. mi mọ̀ pé ọlọ́run ló pè wọ́n torí ìgbà tí mo ẹgbọ́n táìmù ìgbà tí mo ní mo mọ̀ wọ́n ìgbà tí mo mọ̀ wọ́n yẹn títí di àkókò tí a wà yìí tá a tún jọ pàdé a ti pàdé a ti túká kálukú ti lọ bí tiẹ̀ hmm. kọ́lọ́n tó tún sọ pé a tún pàdé níbi tí hmm. a ti pàdé ìgbà tá a pàdé níbi nineteen fifty àbí nineteen eighty five èmi wá tó wẹ̀ jẹ́ nineteen eighty five again ee làtọ́ ẹ̀sẹ̀ tó tó jọ pàdé àti wáyé thirty nine years ago ẹ̀ tó pàdé àti jọ pàdé tó láti ìgbà tá a jọ pàdé yẹn mo sáà ń mo sáà ń wo ìṣe àti ìrìn àjò wọn lórí pé lò wọ́n hmm. wọn èrí ìran o wọn èsì fèdè fọ̀ ṣùgbọ́n o tí mo mọ̀ wọ́n mọ̀ ni pé ká sọ fún ọlọ́run pé ọlọ́run oyin báyìí wù mí ọlọ́run dẹ̀ ṣe hmm. wọn sì jáfara fún wọn yìí fi àwẹ̀ ṣeré hmm. ara wọn làwa ti di àwẹ̀. lẹ ti dìde fún àwẹ̀ làwa ti di àwẹ̀ torí èmi bá wọn nínú sẹ́ráfù ni sẹ́mi bí mo sọ lẹ́ẹ̀kan náà mo bá wọn nínú sẹ́ráfù ni nǹkan tí mo wá mọ̀ ni pé láti ìgbà tá a ti dé bíi bàbá jẹ́ alápàmọ́ra hmm. kò sí kò mọ amẹ̀yà kan hmm. bó bá ṣe fún ẹ tó bá kí bọ́ọ̀sì kí kò sí nǹkan tó kọ bàbá lórí ẹ wọ́n bá ti wọ́n lọ́nu. so ọlọ́run tó wá ṣe má ti wà yìí wọ́n níjọ lẹ́kìtì hmm. ọlọ́run tó pé kan níjọ níbí ọlọ́run wá kíní kan wá ṣẹlẹ̀ ìkànṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ láti ní nineteen eighty eight. nineteen eighty eight yes ní ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún nineteen eighty eight hmm. òní ọlọ́run pè wọ́n sí irú pòtù tí wọ́n wà yìí hmm. ní gbogbo láti láti àṣejìrẹ́ hmm. láti Oǹdó títí ó fi dé Ìyànsàn ọlọ́run wá fi wọ́n tó lórí kérúbà ń ṣẹra fún pé kan jẹ alága nígbà tí ọlọ́run wàá pè wọ́n ọlọ́run náà ló tún pè wọ́n sí babaláàdúrà òwò àìmọ̀wé Hmm. kò wọ àyè lè fìdí ìgò kan hó wọn hmm. ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ wọn Ọlọ́run wá pé àwọn ló máa darí gbogbo ẹ̀ka yẹn hmm. wọ́n dẹ̀ ń darí láti ọdún tí mo ti pè rí títí di àkókò yìí kò dẹ̀ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ àwa sì ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé táìmù tó kù tí wọ́n lò kò ní bàjẹ́ àwa náà sì ní tọrọ kú fún wọn so bàbá ní àpamọ́ra ó sì ní àfaradà ó sì ní àsọjúnù lórí bí nǹkan bá fẹ́ ṣe kó ká wo bẹ ká ká pètò àmú ọlọ́run ká tún bẹ sí. bàbá aláàánú ń bẹ lórílẹ̀‐èdè amẹ́ríkà aláàánú ń bẹ ní london aláàánú ń bẹ káàkiri àgbáláyé tó lè dédé wò sòsòsòsò pé ìkànnì yorùbá dùn online tv máa bá ń lọ sí ìdí bàbá ìwà mo fẹ́ bless bàbá yìí mo fẹ́ kí n má jẹ̀mú bàbá yìí ó súre fún mi mo mọ̀ kó wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí bí ta bá rí dé la rí dé o. bẹ́ẹ̀ni ibi tá a bá mọ̀dé náà la mọ̀dé mo mọ̀ pé mọ̀mí bọ́lá náà máa máa gbọ́ ọ báyìí lórílẹ̀‐èdè amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa máa gbọ́ wa lórílẹ̀‐èdè amẹ́ríkà báyìí nílùú london wọ́n wò pé àwọn fẹ́ jẹ́ kí àwọn gba ìsúre látọ̀dọ̀ bàbá yìí bàbá gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run àgbàlagbà ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run ń lò tipẹ́tipẹ́ ṣé dáadáa ìwọ́n bímọ yín ni. ẹ ṣe láyé dàda tẹ́ ẹ rí i hmm. bí mo ti wáyé o nígbà tí mo ti dàgbà díẹ̀ abẹ fárí là ń pe àwọn abẹ yẹn abẹ fárí abẹ àkùrí jọ ìlà máa fi fárí hmm. àwọn màmá mi ní máa bá mi fárí mi hmm. àwọn màmá mi ní tí tí tí tí tí tí tí ó pẹ́ náà nígbà tí àyún ṣọ́ọ̀ṣì àyún ṣọ́ọ̀ṣì tó ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀ gbọ́dọ̀ fárí ẹ̀ mọ́ èmi ò gbà o ẹ gbọ́dọ̀ fárí ẹ̀ mọ́ ilé ò gbà o ẹ gbọ́dọ̀ fárí ẹ̀ mọ́ ó pẹ́ ìgbà tí ìpè púpọ̀ màá wí pé tó ẹ mọ̀ máa bá mi fa mọ́ kí bàbá mọ́ bá mi ṣe àwọn bàbá ni wá ń ṣe títí títí tí ẹ tí a sọ pé àwọn bàbá gbọ́dọ̀ fi kíní kan mi lórí kí ni àgbẹ̀sì ni mí hmm. bí n bá lóko èrú su hmm. bó bá wù mí mi ru ọ̀gẹ̀dẹ̀ lóríṣiríṣi kí n tó ṣẹ̀ṣẹ̀ á dé eré àbí tá a wà yìí síbẹ̀síbẹ̀ ńkọ́ wọ́n lọ́n bá ti wípé kíní kan irun ẹ̀ mà ní tí ẹ bá yà lè ní tí ẹ bá yà gbé ṣe dọ̀lẹ́ ti dídì ẹ ti yà lónìí gbé ṣe dọ̀lẹ́ ti dídì ọdún kan mo ṣe lọ sí Ìlọrin inú ìrọ̀lẹ́ bá mo lọ wẹ̀ mo wẹ̀ tán mo ń yarun àwọn kíní onígi òyìyà onígi ni mo fi nílò enírọ̀bà ọ̀ràn o mo ń yà kò ṣe yà yàwó ọmọ mi ọmọ tí mo bí ló bá gbà á tó bá yà á wá yà ó kóná nírọ̀lẹ́ wọn ó kóná ní gèdè à ó bó ti yẹ kí mi máa ṣe rè mo bá dúró da nígbà ó dàárọ̀ ọjọ́ kejì wọ́n ní kí n wẹ̀ tí mo wẹ̀ ní ìrọ̀lẹ́ àná ní títí ẹ̀hún ní kí n lọ wẹ̀ <laughs> bá ti lọ wẹ̀ ẹ wẹ̀ tí wẹ̀ tá a wẹ̀ ẹ mú táwẹ̀lù àwọn gángan ni o wọ́n mú táwẹ̀lù wọ́n mú nu orí mi wọ́n mú nà tán wọ́n ṣe kí ni o wọ́n bá mú ìyá náà ìyá kò ti jẹ́ ìyá ni kò bá jẹ́ ìyá mọ́ nígbà tí wọ́n yà títí títí tí kè ṣe ìyá oníyàwó yà ń dàrú pé ó ní bàbá ó ní irun mi ò ṣe ìyá tó kúnná tó bá lánàá ó ní kí n kì í sára o ó ní bóyá wọ́n ti ní kí n mọ̀ ìyá mọ̀ mò ń mú kí n mọ̀ ìyá mọ̀ mi ò ní gbà ni owó tá àkókò gbà ọmọ ó kèé ṣe ọdún mẹ́ẹ̀ẹ́dógún síbi ni wọ́n ti ní pé mọ̀ ìyá mọ́ wọ́n á ní pé mọ̀ ìyá mọ́ àtìgbà ni wà á yà mọ́ lọ́ á yọ lọ́ á yọ láti gbà lọ́ á yọ yọ kéṣe wọ́ ẹ̀dì ẹ̀dì ẹ̀ṣẹ̀ wọ́ ẹ̀ṣẹ̀ yìí mi ò yà mọ́ láti gbà títí dàkókò àìgbọ́ràn ni ó bá jẹ́ pé mò ń gbọ́ràn ni bóyá kò bá ti kanlẹ̀ hmm. àìgbọ́ràn ni torí kéṣe ọdún mẹ́wàá mọ̀kànlá lẹ̀ tí ń wí pé ò gbọ́dọ̀ yà mọ́ ẹrù tí a ní kí n má rù mọ́ kí n má gbèrú kan orí mọ́ kí ni àgbẹ̀ báwo ló ṣe lè lóko tí ẹ kọ gẹ̀dẹ̀ kalẹ̀ tí ẹ wọ aṣọ kalẹ̀ tí ò ní gbé lérí èsì mọ́ṣíìnì èsì kẹ̀kẹ́ ẹrù bí tá gbẹ̀mí bá ti ń ru odi ọ̀gẹ̀dẹ̀ mẹ́ta mẹ́rin ni ó rù ní ẹrù mẹ́rin ẹrù márùn-ún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni títí kọ́nà tó kádàrá. iṣẹ́ oko lẹ́yìn ṣe ń gbà yẹn. títí dàkókò iṣẹ́ oko ni mo ń ṣe o iṣẹ́ oko ni ó ṣe àgbẹ̀ ní mítà àràsárá ó bá jẹ́ pé ọ̀rẹ́ àyè ni ìbámu ọdọ́kọ <laughs> àdúrà ẹgbẹ́ ọ̀ní sàárẹ̀ o àárẹ̀ ò ní sí ọ. bàbá inú mi dùn ọkàn mi dẹ̀ balẹ̀ kì í ṣe wípé ẹ wá wò pé à iṣẹ́ ìránṣẹ́ ni màá fi jẹun ẹ wá di fọwọ́ náà ń bẹ̀. ṣé yìí mi ò sí pé dandan kí n máa fi gba kinní kan tó o bá ta mí lọ́rẹ fún ọmọ better life mi èmi ò dùn ṣàdúrà wọ́n ni. ó fi better life ah, fifty naira. bí ẹ̀sẹ̀ tó bẹ́ẹ̀ gan pàápàá hmm. inú mi ò dùn ṣàdúrà fún ọ ni mi ò ṣiṣẹ́ sí ọ mi sì máa tọrọ ọ ọdún wo ni ọlọ́run pè sí ìdí ah. ọdún wo kẹ̀kẹ́. Ah, ó ti pẹ́ ó mọ̀ ti lé lọ́gbọ̀n ọdún yìí ó jẹ́ pé ká wí náà ni wí ó ti pẹ́ ó ti pẹ́ mo ti wà níbi iṣẹ́ ìránṣẹ́ ó ti pẹ́ o torí ọlọ́run torí gbogbo irú àwọn obìnrin tó jókòó yìí ó yẹ tí ì bí wọn. ìyàwó yín. àti ìwà ìyá náà ti mọ̀ yín ti lé lọ́jọ́ àádọ́ta ọdún ọ̀dẹ̀ tí ì bí bàbá rẹ̀ ti bí ìyá. ní pé ó ti pẹ́ ọlọ́run ní fi àṣìlẹ̀ o ọlọ́run èsì dúró tì á ọlọ́run èèmọ tọ́ wa èsì máa. bàbá ẹ̀ tó ọmọ ọdún mélòó báyìí. ẹ̀kọ́ lẹ̀ àmọ́ tẹ́ bá wí pé tó kẹ́ lẹ́sì ìṣirò ó ti ń dé lọ́gbọ̀n ọdún báyìí díẹ̀díẹ̀. ọgbọ̀n ọdún sáà ni. <laughs> ọgbọ̀n ọdún lẹ́sà ń lé látàárọ̀. èyí ló yọ̀gbọ̀n ọdún. ọgbọ̀n ọdún ni. bàbá ti wọ́n bàbá ti wọ́n tì. bàbá ti pẹ́. wọ́n ti wọ́n tì. wọ́n ti wọ́n ti lé ní ọgọ́rin ọdún. bẹ́ẹ̀. bàbá tó ti ẹ mọ̀ bàbá ò tí ì lé lọ́gọ́rùn-ún àbí. ẹ bá lè ti jẹ ọgọ́rùn-ún lọ. bàbá yìí la máa bi léèrè ẹ jẹ́ kí bàbá yìí sọ̀rọ̀ àsìkò gbàtẹ́ mọ́ bàbá. Hmm àti gbogbo àtẹ bàbá ẹ̀yin bá gbé kámẹ́rà sí bàbá ẹ̀yin yóò tó ọdún mélòó báyìí bàbá. sẹ́mi. ẹgbẹ́ kámẹ́rà ẹgbẹ́ kínní ẹ sẹ́nu. mo wọ́n bí mi ní nineteen forty three. nineteen forty three. dàdí sòsè ẹ̀yin gẹ́gẹ́ bí nineteen forty three gan ẹ ti wọ eighty. Ah, ah, ah, nineteen forty three ni wọ́n bí mi mo wọ school nineteen forty eight. bàbá ẹ ní sùúrù o ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín gẹ́gẹ́ ti wọ eighty ẹ̀yin kan fúnra yín ti ju eighty lọ àwọn àǹtí ah ẹ̀yin kan ti wọ eighty one àbí bàbá gbogbo àtẹ̀sí mọ́ bàbá kì í ṣe pé ń gbé bàbá lóko. Ah. kì í ṣe bẹ́ẹ̀ o. Ah. Hmm. Ah, gbàtẹ́yìn gbàtẹ́yìn mọ́ bàbá ẹ̀yin ẹ̀ tó bó ń gbàtẹ́ mọ́ Baba mo gbà tí mi ò mọ bàbá mo ti pé ọmọ twenty years kí n tó mọ bàbá. ọdún wo lẹ́dẹ̀ mọ bàbá. ọdún tí mo mọ̀ ọ́ ní nineteen fifty eight yẹn. nineteen fifty eight lẹ mọ bàbá èyí mm. tí ń years ìgbà náà ara ara 1958 fifty eight bàbá lè ju yín lọ gbogbo ìgbà yẹn. bàbá ju ó dàbúrò wọn jù mí <laughs> àbúrò mo mọ àbúrò wọn tó jù mí. ǹjẹ́ ṣe mọ̀ wípé ǹjẹ́ ṣe mọ̀ wípé bàbá yìí ẹni tó bá súre fún yóò rí èrè gbà látẹnu ẹ̀ irú àwọn bàbá báyìí là ń fẹ́ kó tó di pé wọ́n lọ o bàbá ti lé ní ọgọ́rùn ọdún dáadáa tẹ́sì tó ń lọ sóko wọn látìgbà tí bàbá ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi ò rò wípé ẹnìkan dédé wá mú yín rí. ẹnikẹ́ni ò mú mi ò bẹ́ẹ̀ ṣe mi ò gbowó lọ́wọ́ ẹni ẹnu àdúrà ni ó ṣe fún ọ èyíkéyìí tó o bá béèrè lọ́wọ́ mi tí o bá ti ní e fún ọ lóríṣiríṣi èyíkéyìí tó o bá ti béèrè e fún ọ ọlọ́run sì ń ṣe kíni o ọlọ́run gbàdúrà fún mi ọlọ́run sì ń dúró tì mí kò sì fi mí sílẹ̀ ọlọ́run aláàánú ni fi gbogbo wa sílẹ̀. bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ ti lọ́pọ̀lọpọ̀ àwọn ìlà kọjá. ẹ gbọ́dọ̀ ní gbọ́dọ̀ ní lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀ lè nínú iṣẹ́ ìránṣẹ́. ẹ rí wàhálà ẹ ìyọnu ẹ rí kìsì yé ní rí ẹ àlálẹ aṣọ ni àbí ti kẹ kẹdì ni tàbí ti irú kótó ẹ dèbò ẹni láàrin òru hmm. ẹ kò ní pé kìsì èyí tiẹ àmọ́ téèyàn bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run dáadáa ó gbọ́dọ̀ borí òun gbọdọ gbọ́dọ̀ rí ìṣẹ́gun hmm. ìgbẹ́kẹ̀lé ènìyàn ò ní hmm. ti Ọlọ́run ló lágbára jù tá a bá ti gbẹ́kẹ̀lé èsì tì ní lẹ́yìn èèdùó ti ni kò ní yẹ̀yẹ́ ènìyàn. èmi ọgbà èmi ọgbà èrè ń gbà súre lábẹ́ bàbá àgbàlagbà o torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì <laughs> èmi ọgbà súre lábẹ́ bàbá wòlíì yìí o ẹlòmíì lè mọ́ gbà o ń gbà súre bàbá yóò gbàdúrà fẹ́mi o torí mo mọ̀ wípé ìpè tó dájú mo fẹ́ gbà látòyè ọ̀dọ̀ bàbá yìí mo mọ̀ pé bàbá ó sì súre fún mi bàbá ẹ mọ bàbá ní nineteen fifty eight ẹ ẹ mọ̀ wọ́n láròbó hmm. àgbàlagbà lẹ mọ̀ wọ́n sí. ẹgbẹ́ mẹ́kì yẹn sẹ́nu dáadáa. àwọn aṣáájú ni wọ́n wà fún wa nígbà yẹn àwọn ló ń darí ẹgbẹ́ wa. nineteen fifty eight sixty six years ago. Yes. ah àwọn ni mo bá lọ́dọ̀ darí ẹgbẹ́ wa. sixty six years ago. mama ẹ bá ń gbé kámẹ́rà sójú mama ìgbà tẹ́ mọ́ bàbá ó ti tọ́dún mélòó ẹ bá ń gbé máìkì sẹ́nu fún màmá. ó ti pẹ́ tí mo ti mọ bàbá. yóò ti tọ́dún mélòó báyìí. Ah, ó ti fẹ́ẹ̀ tó bí ọdún mẹ́sàn-án báyìí lórí nígbà tí wọ́n wà láyé balógun mo hmm. ti wà ní ibi tí wọ́n ti kọ́kọ́ dá ìjọ́lẹ̀ hmm. mo ti mọ bàbá hmm. torí mi e ṣe sẹ́ráfù tẹ́lẹ̀ eh, bàmítìsì ni mí ṣùgbọ́n gbòóyá mo ní à ah, ṣọ́ọ̀ṣì sẹ́ráfù ni mo lọ àtìgbà náà mo ti mọ bàbá ó tiẹ̀ ti pẹ́ tí mo ti mọ̀ ó ti fẹ́ tó dúró ọdún mẹ́sàn-án tí mo ti mọ bàbá pé bàbá mo ti mọ̀ wọ́n hmm. torí mo ti mọ̀ wọ́n ti pẹ́ kó tó di pé mo délẹ̀ yìí kí n tó wá délẹ̀ yìí hmm. torí mo padà wá hmm. wá bí nílàjọ mo mọ bàbá. kí ni àwọn nǹkan tí bàbá ti ṣe tẹ́ ẹ ti rí rí. ah bàbá ń tíráì nínú ayé ènìyàn bàbá sì ń gbìyànjú ìyànjú bàbá gan pọ̀ lórí ẹni kálukú táláìsàn bá dọ̀dọ̀ wọn wọ́n wò wọ́n sàn tó bá ṣe inú ìjọgan ni wọ́n ń ṣe dáadáa fún wa hmm. wọ́n ń ṣe tó tọ́ fún wa wọ́n ń ṣe tó yẹ fún wa bàbá èsì hmm. èsì múyàn sínú hmm. bàbá èmúyàn sínú yẹ kó bá bó ṣe nínú ìjọ wọn ò fún ẹni kálukú wọn ò ṣe bá fẹ́ bínú gan wọn ò tún tù nínú pé bínú o. bá ẹmí wọn. kó bá wa wọn wọn ó gùn wọn ó gùn là ń sáré o. wọ́n wọ́n ń sọ̀rọ̀ pàtàkì bàbá yìí bàbá yìí ti da àgbàlagbà gan o àgbàlagbà ni wọ́n àgbàlagbà wọ́n ti lé ní ọgọ́rùn-ún ọdún dáadáa hmm. wọ́n ń sọ wọ́n ń ṣàlàyé nígbà wọ́n dẹ́ ti mọ̀ bàbá. Hmm. twenty ah. ò kí n sọ ọmọge ni. ọmọge ni mo ìgbà tí mo wà ní èwe hmm. òun ni mo ti mọ̀ bàbá nígbà tí àwọn bàbá ti wá ń ṣe akọ̀wé conference. Mm ògo ọlọ́run àwọn oníṣẹ́rí mm, mm. òun lèmi ti mọ bàbá lẹ́sìn mọ bàbá yìí títí tí tèmi fi dé bíbá yìí mm. tí mo tún fi mọ̀ wọ́n. kí lẹ́nu bàbá ti ṣe kí làwọn bàbá ti ṣe lójú yín rí tọ́lọ́run ti lo bàbá fún rí. bàbá ti so ohun mèremère rí lójú mi wọ́n tú ẹni tí ayé dè mọ́lẹ̀ wọ́n tú sílẹ̀ nípasẹ̀ àdúrà aláboyún ẹni tí ò bímọ rí rárá tọ́lọ́run dẹ̀ sọ pé a bí tó wá síwájú bàbá tí bàbá ṣe omi fún tí wọ́n dẹ̀ ṣàdúrà fún Ọlọ́run dẹ̀ ṣe fún un ó bí ó bí ọmọ yẹn tó hmm. òun mèremère oríṣiríṣi nǹkan ni bàbá ti ṣe. ẹ bá ń gbé báyìí kì í fọ́nrán màmá yìí hàn ẹ gbé sẹ́nu dáadáa mo mọ̀ mọ̀ ń ṣe léyìí ọ̀pọ̀lọpọ̀ kan lè ba àmọ̀ wípé kì í ṣe wípé akàdédé lọ gbé bàbá kan láti kọ́nà kan ìkà ṣe pé akàdédé lọ gbé bàbá kan láti ibì kan a gbé bàbá yìí ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n kí ni gba ó tutọ́ ọdún mélòó lẹ́yìn tí ba bàbá. Ah gbà tí mo ti mọ bàbá ọdún tí mo ti délẹ̀ yìí hmm. o lè mi ti mọ bàbá. yóò ti mélòó báyìí. ní nineteen ninety. nineteen ninety thirty thirty one years ago thirty three years ago àbí thirty one ọ̀ya thirty two years ago. tí mo ti délẹ̀ yìí hmm. o ni mo ti mọ bàbá hmm. mo sì mọ̀ wọ́n bàbá dáa púpọ̀ wọ́n kó gbogbo ènìyàn mọ́ra kò sí bí orí bá ń fọyàn pẹ́rẹ́ ọ̀dọ̀ bàbá ni wọ́n ń bọ̀ bínú bá ń rùn yàn pẹ́rẹ́ ọ̀dọ̀ bàbá ni wọ́n ń bọ̀ tẹ́ ẹ bá pẹ́ díẹ̀ sí nísìn àwọn èèyàn ti tò síta bẹ́ẹ̀ nísìnyí tí wọ́n máa wá gba ìwòsàn kò sí lọ́dọ̀ bàbá yìí náà ni kò sí ẹni tí kò sí irú àìsàn tí a sọ rẹ tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí a sọ rẹ tí mo bá fọwọ́ kàn iṣẹ́ tí a sọ rẹ ara mi yóò yá gágá ara mi yóò yá gágá fọwọ́ kàn. Iṣẹ́ tí a sọ rẹ̀ tí mo bá fọwọ́ kàn. Iṣẹ́ tí a sọ rẹ̀ tí mo bá fọwọ́ kàn. Iṣẹ́ tí a sọ rẹ̀ ara mi ó yá gágá ara mi ó yá gágá. Bàbá ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dún kan irú àwọn bàbá ìjọ ṣẹlẹ̀ sí ẹnìkan ó ní ìṣòro lórílẹ̀-èdè Amẹ́ríkà ó wá wá sí ilé bàbá ẹ bá rí ẹnìkan lórílẹ̀‐èdè amẹ́ríkà tó bá ní kẹ fóònù láṣọ ìfowórán mi ètò ìtẹ̀lẹ̀ ẹ fún ṣẹ́ni ẹtí mọ̀ sọ yìí àmì ìkórìíra wà láyé ẹ̀ lamẹ́ríkà ó wá wá padà sórílẹ̀‐èdè nàìjíríà irọ́ àwọn bàbá yìí ló gbàgbọ́ àfọ̀ irọ́ irú àwọn bàbá yìí gbà tó dé tí gbà tó dé sí nàìjíríà ó ti sapá gbogbo agbára ló ti sapá sapá nípa ò gbé ó ti lọ sọ́dọ̀ adáhùnṣe àwọn babaláwo ti gbá kò sí kankan ó wà wò pé tí ìta bá lé ni ilé lè yẹn wọn padà wá ó wá padà wá sí gbọ́dọ̀ àwọn bàbá yìí bàbá yìí wá sọ fún mi pé aṣọ mi tí mo wọ̀ sọ́rùn yìí fún àwọn ọlọ́dún èmi ó ṣe ìtẹ́jú ìgbàgbọ́ rẹ̀ wọ̀ lọ́rẹ̀ ṣé wá rí ẹ̀mí ìkórira tó ti ní láti fi iṣẹ́ ibi tó wà hmm. ó mọ̀ pé ètò yìí èmi mọ̀ pé ó máa mú ìrànlọ́wọ́ wá mi ò tiẹ̀ mọ̀ bí ìmọ̀ bó ṣe máa jẹ́ o hmm. èmi ò tiẹ̀ mọ̀ bó ṣe máa jẹ́ hmm. gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè àgbáláyé èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ bó ṣe máa jẹ́ mi ìmọ̀rú ìrànlọ́wọ́ tẹ́ bá fẹ́ ṣe yín ọ̀kan ṣùgbọ́n mo mọ̀ wípé ètò yìí yóò gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan yóò tọ́ka sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn. àmín. gbogbo èmi nígbàgbọ́ ni. bàbá ẹni ìbájọ́ nílẹ̀ ní amẹ́ríkà hmm. ẹni tí àmì kórìíra ń bẹ lára ẹ̀ pẹ̀lú aṣọ bàbá yẹn bàbá yẹn ni omi tó bá sàn ní ọkọ̀ ọmọ aṣọ yẹn kọ́rọ̀ lọ bí ọ̀bá lè wọ ọkọ̀ ọmọ mi kọ́rọ̀ ó ṣe débẹ̀ tó tayọ̀ tẹ ìrírí tẹ yẹ àfi gbọmọ tuntun hmm. gbogbo wọn pè wọ nínú wọn lò wọn sì ti dé níbi iṣẹ́ Hmm. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmídìí ẹ̀sìn máa wò yín ah tí bàbá ẹ̀ bá tiẹ̀ gbàdúrà fún mọ́mọ́ káwọn kan máa pè mí fún nọ́mbà bàbá yìí wọ́n pè mí London lamẹ́ríkà ní eh, Houston Texas ní Dallas ní ní Georgia ní ní Atlanta ní ní Ohio ní Ohio ní ní kí lórúkọ rẹ̀ eh, Bangladesh ní ní ibi tẹ́mi ò tiẹ̀ ní Maryland Florida mọ́mọ́ káwọn yẹn máa bá pè mí láti ìjọ ọ̀kà mi ní Western area. They will be calling me about this issue of Baba. Of this of Baba, wọ́n lè yẹ wípé a pín ámù kankan to Bàbá ó dá mi lójú pé ẹ bá gbàdúrà fún èèyàn yóò rí àmì. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmì Ọlọ́run dáadáa. Yóò rí àmì. Bẹ́ẹ̀ni, bí wọ́n bá ee bàbá ẹnu mọ́ bàyàn bẹ ọlọ́run. àwọn èèyàn táwọn èèyàn mélòó olóǹkà ọ̀ǹkà tébù ni. ẹ kàn láwọn ẹni pé ẹ ṣe àná ẹ ṣe àná lẹ́nu rẹ omi náà ni. ẹ bá mú òróró wá ẹ bá mú òróró wá bàbá ẹ wá fi sàbìsẹ́mi náà kámẹ́rà máa ń gbà tiẹ̀ lẹ́yìn ètò irọ́ ọ̀gbà <laughs> lẹ́yìn ètò ojú kámẹ́rà ní ìpínlẹ̀. bàbá ẹ wọ̀ sọ lórí ẹ tún lè dìde. Ah, ẹ dẹ̀ ń kúlẹ̀ o. Ah. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àkọ Jésù. Kọ́ má gbèsè kù dé ẹ̀yin olùgbàlà gbọ́ àdúrà mẹ́ gbà tí wọ́n bá ń pẹ̀lú mi rán máa ṣe kọjá mẹ́. Jésù, Jésù, Jésù gbọ́ àdúrà mẹ́ gbà á tí wọ́n bá ń pẹ̀lú mìíràn náà sì gbà ọjà mi. Mm-mm. báyìí wo hmm. gbogbo káàbẹ̀ lọ́dà sára. Áńgẹ́lì tó ń pínre. Áńgẹ́lì tó ń pínre, èmi ni àánú kan, áńgẹ́lì tó ń pínre. Áńgẹ́lì tó ń pínyanu, èmi ni àánú kan, áńgẹ́lì tó ń pínre. Áńgẹ́lì tó ń pínre. Áńgẹ́lì tó pínre èmi ní àánú kan áńgẹ́lì tó pínre. Áńgẹ́lì tó pínyanu èmi ní àánú kan áńgẹ́lì tó pínyanu. Áńgẹ́lì tó pínyanu. Áńgẹ́lì tó pínyanu èmi ní àánú kan áńgẹ́lì tó pínyanu. Áńgẹ́lì tó pínyanu. Áńgẹ́lì tó ń pín ọmọ, èmi ni àánú kan. Áńgẹ́lì tó ń pín ọmọ. Áńgẹ́lì tó ń pín re, èmi ni àánú kan. Áńgẹ́lì tó ń pín re. Ẹ ti lé ní ọgọ́rùn-ún ọdún dáadé ẹ̀sùn tó dìde. Òṣèlú ah, hmm. tí a bò lédè o. <laughs> ẹ bá fẹ́. kò sẹ́ni tó ṣáájú bàbá rárá o láago mọ́wọ́ mẹ́rin àbọ̀ àwa hmm, ti dé ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni kò sí o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ah, kò sẹ́ni tó ṣáájú bẹ́ẹ̀ àmín àmín àmín. ẹ lórí mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé téèyàn bá ti sapásapá tí apá nǹkan kan ọ̀bà gbé nǹkan kan nìyẹn tó máa ń wá lọ òun náà rèé o ọdún wo lẹ ti mọ bàbá yìí. nineteen sixty seven tèmi ti mo bá bàbá mi nineteen sixty seven tèmi ti dáyé ná bí èmi. nineteen sixty seven ṣáà ti máa súnmọ́ bí sixty years báyìí. fifty seven fifty seven or fifty eight. ní ní èjì yín báyìí. ní èjì yín. ẹ bá bàbá láyé mi. Ah, bàbá mi. má ṣe <laughs> nínú ìgbà tẹ bọ́ọ̀ mi. nínú gbàgbọ́ ẹ̀ náà mo bá wọn. so ìgbà tẹ̀mí náà ti mọ bàbá lẹ́yìn kan lo omi àti òróró fún yàn wọn ò sí gbẹ́rẹ́ fún yàn rí omi ẹyin àti òróró yẹn tán bá ti fi gbàdúrà pé lórúkọ Jésù ogun ìṣúṣẹ ó sì ṣẹ náà nù. ó lè ṣe náà nù. bẹ́ẹ̀ni mm-hmm. nínú ìjẹ́rìísí àwọn èèyàn tí oníkálukú ń sọ yìí mm. aago mẹ́rin àbọ̀ mm. bàbá ó ti dé ṣọ́ọ̀ṣì gbogbo wa bá ṣe jòkó kò sẹ́ni tí ó máa ń ṣáájú bàbá dé ṣọ́ọ̀ṣì. mọ̀mọ́ wọ́n ní bàbá ti mọ́ dé ṣọ́ọ̀ṣì tipẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti dé ṣọ́ọ̀ṣì ti pẹ́. ẹ tètè bá dáná oúnjẹ. àwọn ẹjẹ ń lọ ṣọ́ọ̀ṣì wọn ò ní jẹun lọ. ó dìgbà tá a bá dé. nígbà tó ṣe wà ní èjì wọn yìí wọn ò ní jẹun. wọn ò jẹ ń lọ ṣọ́ọ̀ṣì. ẹ má gbé bàbá lọ sọ hospital lọ tọ́jú ni. láyé ó rà àwọn ògbà abẹ́rẹ́ rí. ògbà abẹ́rẹ́ rí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mejì ni mo gba abẹ́rẹ́ nígbà tí mo wà nífẹ̀ẹ́ mo gbà ọwọ́ ń dùn mí mo ẹnu ọgbà yìí mo sì débi mo lásìdẹǹtì wọn fún mi lábẹ́rẹ́ ní ní ọgbà parí. ọtán. èé hmm. gba abẹ́rẹ́ hmm. gba dókítà yí mi ká o hmm. ìyá pọ̀ tọkùnrin tóbìnrin yẹ à ìyá náà ti mọ̀ dípò kí wọn bá bẹ́rẹ́ fún mi ẹ lè fún mi lóògùn olómi kí n mọ̀ lo bàbá parí. torí ọjọ́ orí yín náà dẹ̀ ni àtìgbà tẹ́ mọ̀ wọ́n tẹ́ mọ̀ bàbá gbàtẹ́yìn mọ̀ wọ́n bá ṣe dàgbà náà ni. bẹ́ẹ̀ wọ́n dàgbàgbà tí mo mọ̀ wọ́n. aládùúrà ni wọ́n. aládùúrà ni. ẹ lè fọwọ́ rẹ sọyà. inú àdúrà mo bá wọn ṣe inú àdúrà mo bá wọn. inú àdúrà lẹ inú àdúrà mo bá wọn. inú àdúrà lẹ ti fẹ́ wọn. ibẹ̀ mo ti fẹ́ wọn. ọmọ bíbí wo ni mo ìmọ̀. ọmọ San Louis. ní ẹ̀yin gángan. ìlú wo ni bàbá. San Louis náà ni. San Louis San Louis ni ẹ̀yin sínsín sínsín ẹ̀yin sínsín sínsín ó gbábẹ̀ lọ sí Kogi state ẹ̀yìn sísínsín àmọ́ lọ sí ọ̀dọ̀ màmá kan ní kínní ní Kogi state ibẹ̀ yẹn jìnnà láyé ẹ̀yìn sísínsín sísínsín lẹ́yìn náà ẹ̀yìn sín ẹ̀yìn sín ẹ̀yìn náà ní sísínsín ẹ̀yìn sín hmm, inú ìyìn rere lẹ bá bàbá bàbá yìí dẹ̀ bínú lájọ tẹ̀ ti fẹ́ wọn àbábọ́mọ̀ ti bínú sí rí. bàbá yìí bínú ìyá gan là á jẹ ẹran lẹ́gbẹ̀rẹ́ sì tán mọ́rọ́ ẹ ra ẹ̀yin kan lẹ tó máa ń wò pé lẹ tó máa. Ah! ẹ mọ̀ pé obìnrin lè mọ̀ sí sí obìnrin. <laughs> ibi sí obìnrin gangan máa ń lọ. <laughs> èmi náà mọ̀ jẹ́ mọ̀ pé nǹkan kan sẹ́mi mọ̀ rí obìnrin òun ló lágbára jù láyé. ẹbí mi lè pè lọ́nà wo ẹ farabalẹ̀ òun ẹranko ló jù láyé kìnìún àbí obìnrin lágbára ju kìnìún lọ. ẹ nígbàgbọ́ ibikíbi tó lúkàlùkù wà jákèjádò gbogbo àgbẹ̀láyé máa bọ̀ wá gbẹ̀tọ̀ ìkànnì Yorùbá Dùn online tv kó wá kẹ́kọ̀ọ́ màmá ẹranko tó burú jù láyé ni kìnìún nínú ìgbàgbọ́ wa àbí obìnrin lágbára ju kìnìún lọ gbogbo wa la nígbàgbọ́ wípé Samson ó pa kìnìún ta ló pa Samson <laughs> ah ẹ pàtàwọ́ fẹ́mi náà ọkùnrin gbogbo wa la nígbàgbọ́ pé kìnìún ló lágbára jù ní gbogbo ẹ Samson ti pa kẹ̀nìún látàwọn lọ pa Samson ọ̀pá pẹ̀lú sùúrù tó jẹ́ kí n mọ̀ wípé ní gbogbo nǹkan tẹ́ẹ̀dá bá ń ṣe láyé ǹjẹ́ sọ mọ̀ pé cameraman ǹjẹ́ sọ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà obìnrin lọ́ba ayé ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì bá ti ga obìnrin ni ọ̀jọ́ ga kì í ṣe pé obìnrin yẹn ní ẹ̀mí búburú o ọkùnrin yẹn gẹ́gẹ́ fúnra ẹ̀ lọ́fàá irú ẹ̀yàwó lóbìnrin tó fẹ́ obìnrin kọ̀ọ̀kan ló lẹ́yà tiẹ̀ ẹ̀yàwó obìnrin kan wà máa tún ẹlẹ́dàá wọn ṣe ni ẹ̀yàwó obìnrin kan wà bóyá ètò tá à ń ṣe yìí ni ó mú kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kẹ́kọ̀ọ́ bóyá ètò tá à ń ni ó mú kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan obìnrin míì gan mọ̀bi irú irú ìhà àbí tó wà wọ́n mo máa ń sọ̀rọ̀ kan tí ọkọ àtìyàwó ọkọ ìyàwó ọkọ àti ìyàwó ní ọyá ìyàwó mi mi ọ̀fẹ́ mọ́ mọ́ lọ ẹ máa lọ lé babẹ́ ẹ̀ jọ ń yọ̀ ni ayọ̀ lásán ni ọkọ ìyàwó ẹ̀ ń yọ̀ ni torí níjọ́ tó mo bá fẹ́ ṣe introduction ẹ̀ tó yọjú ìjọ́ tó mo bá fẹ́ mọ́kọ wálé ẹ̀ yọjú ó ṣe yọjú ẹ̀ ń yọ̀ ni torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wò dáadáa o ẹ̀yà obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àwọn ẹ̀yà obìnrin kan wà wọn kò gbọdọ̀ fi ebi pa wọ́n ni níjọ́ tó bá ti fi lè fi ebi pa ẹlẹ́dàá wọn níjọ́ náà nìṣòro ti bá ọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì dẹ̀ wà lamẹ́ríkà ẹlòmíì wà lórílẹ̀‐èdè nàìjíríà ó ń gbọ́ ètò yìí dáadáa o mo mọ̀ pé bí ò yí padà mo mọ̀ pé á padà through ètò yìí bàbá inú mi dùn sí yín gbogbo àgbàlá ayé sì yọ̀ ó sì ń bá yín yọ̀ mo sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pè mí tí ó mú àánú tọ́pọ̀ dìde kí tiẹ̀ sáà tó gan nìkan tí àwọn èèyàn ò ní àwọn fẹ́ jẹ́ kí bàbá gbàdúrà fáwọn torí ká tó rí irú ẹ̀yin èèyàn báyìí àgbàlagbà báyìí ọjọ́ tó bàbá màmá dáwọn ti mọ̀ ẹ́ ti lé láàdọ́tọ̀ ọdún. fifty years ah ẹ̀yin ti mọ̀ bàbá ti lé ní sixty six years ah. ẹ ti mọ̀. ó ti pẹ́ gan-an àbó ti mọ̀ ó ti pẹ́. ah ẹ̀yin má ṣe bí nineteen sixty seven ẹ bọ́ láyé ni. mo bá bàbá nù gbàgbọ́ ni gbẹ̀yàn gbọ́jú báyìí pé ẹ lajú báyìí. bẹ́ẹ̀ni nínú ìgbàgbọ́ ni. ẹ bá ń gbé fún yahoo ẹ jẹ́ ìyá rò sọ̀rọ̀ ẹ ti bá bàbá tó tó ọdún mélòó bá ń fún bàbá máìkì ẹ bá ń gbé máìkì sí wọn ẹ bá ń taná sí wọn lójú ẹ dákun. ẹ̀yin náà tó mọ bàbá. àmọ́ mọ bàbá bọ́ọ̀lù ẹ ṣe mọ̀ wọ́n sí. àmọ́ mọ bàbá dáadáa ni. gbogbo bàbá ọlọ́run ọlọ́run ni gbogbo bàbá dáadáa gbogbo bàbá tí ọ̀dà ọláwọn la fi jókòó bá ṣe hmm. jókòó yìí ọlọ́ọ̀lọ́hún abiyamọ ni wọn. Hmm. kí lẹ ti rí tán ti ṣe ọdún wo lẹ ti mọ̀ wọ́n. nígbà tí èmi débì tó ya two thousand ni mo débì. two thousand ta tó sọ nǹkan ti lé lógún ọdún twenty three hmm. years. nígbà tí mo sì ti débì kò sí pé bàbá kanra mọ́ ọmọdé àgbà ẹ bá débì lọ́wọ́ àárọ̀ gẹ́gẹ́ bí hospital ni. èrò ọ̀pọ̀ àwọn èèyàn máa ń pọ̀ mùsùlùmí ọmọdé àgbà àwọn kírísítẹ́nì tí wọ́n gbàdúrà fún omi òróró olùkálukú tí nǹkan bá ti ń ṣe ó wàá gba ìwòsàn lọ́fẹ̀ẹ́ ni ò kì í ṣe pé wọ́n ń gbowó o. Hmm. bàbá ó ṣeé ṣe káwọn èèyàn rán mi sí láti orílẹ̀-èdè amẹ́ríkà ó ṣeé ṣe káwọn èèyàn rán mi sí láti diaspora láti ìlú òyìnbó ó ṣeé ṣe káwọn kan pè mí láti ìpínlẹ̀ olórílẹ̀-èdè nàìjíríà wípé kí ni nǹkan ta fẹ́ ṣe fún bàbá yìí ó ṣeé ṣe káwọn ìdílé mi pè mí wípé kí ni bàbá yìí àwọn fẹ́ jẹ́ kí ọlọ́run lo bàbá yìí fún ìdílé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé ti wó kì í wó gan nìkan o ó tó ti ó tútú tí ò sí block kankan bẹ́ẹ̀ mọ́ tí ò sí foundation bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó ti wó tútú yányán tó sì jẹ́ wípé wọ́n ti sapá ipa wọn ò gbé mo ti mọ mo àwọn ìdílé kan tó gbà lórílẹ̀‐èdè eh, nàìjíríà ìgbẹ́ tó yẹ pé ọkọ ìránṣẹ́ ọlọ́run ìyàwó ìránṣẹ́ ọlọ́run wọn àjọgbépọ̀ ilé ti owó owó tìrantìran tó bá fún wa lè mú igi tútù kọmọ jóná mélòó mélòó ni igi gbígbẹ tí òjò tó bá fi lè lọ kaṣọ nínú yàrá tí atẹ́gùn bá fi lè lọ kaṣọ nínú yàrá ẹni tó bá ṣàtìẹ̀ sí ìta kọ́mọ́ <laughs> ṣàfihàn o mo mọ̀ pé ọlọ́run máa lo àwọn bàbá yìí láti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí mi dìde kí bàbá yìí tó lọ. ìkànnì yorùbá do online tv ló ń kí yín o níbikíbi tó lúkálùkù bá wà jákèjádò gbogbo orí òkè ìpẹ ẹ kúkú mọ̀ wípé ètò mi ó pín sí ẹ̀ka ẹ̀ka ni mò ń gbé àwọn ìránṣẹ́ ọlọ́run mò ń gbé àfáà mò ń gbé àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ wípé àwọn culture mò ń gbé wọn sórí ètò mi ọpọlọpọ àwọn ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kọ kí láǹfààní orílẹ̀-èdè amẹ́ríkà tó wà fún ogún ọdún ọgbọ̀n ọdún tó jẹ́ wípé o ò ra búlọ̀kù ẹyọ kan ṣoṣo èlò náà ń ta búlọ̀kù nàìjíríà o ò ra búlọ̀kù ẹyọ kan ṣoṣo ẹgbẹ́ mi kan bẹ lórílẹ̀-èdè ọ̀n bẹ lórílẹ̀-èdè Cameroon lórílẹ̀-èdè eh, Canada èmi mo sọ fún kọ́ ọmọ bọ̀ lẹ́kọ́ ọmọ sọ̀kadà bẹ́ẹ̀ ni ẹ bàbá ṣẹ́rí tí orí ọba ti sìn yẹn lọ́bì kan tó bá fagídí lọ ó kàn sí rẹ̀ tí orí ọba sìn yẹn lọ Èkó ọ̀gá ọkàn lọ sí eré ni ìlú téèyàn gan ń gbé ó lè jẹ́ pé ìlú tó ń gbé kì í ṣe bẹ̀ lọ́yẹ kọ́ máa gbé wàá kàn fọ́ odò ìlú òdì kejì lọ́yẹ kọ́ máa gbé wọ́n fi sọ pé ohun gbogbo lọ́wọ́ orí ni òun gbélu èkó ẹlòmíì ti wà lẹ́kọ̀ọ́ ní sinmi báyìí bàbá èkó bàbá èkó náà ń pè bàbá èkó ìgbà tí bàbá àwọn míì wà tán yẹn tó máa wá sílùú wa ẹ ní bàbá mi bàbá èkó yóò ti wọ bí eighty years ọmọ gbóró ẹ ti mọ̀ pé àṣẹ bí ọmọ gbóró bàbá mi yóò jẹ́ tẹ́bà wọ tó tó èjì yín gan tàbá sí yí ọgbẹ́ tàbá jẹ́ ọkọ ma yí ọgbẹ́ àbọ̀ ní èjì yín èjì yín ni ti wúlé tẹ́ yóò ti tán lẹ́nu ẹ̀ àmọ́ yọkọ máa yí yọ wojú mi ni o èyí o èmi gan gbádùn o irú àwọn bẹ́ẹ̀ yẹn bàbá èkó ni wọ́n olóòní jẹ́ bàbá èkó. tí ò nítumọ̀ mọ̀ pé èèyàn ní bàbá rẹ̀ tí ò nítumọ̀ tówó bá wà wọn ní fowó kọlu yẹn kuyọ̀ àbẹ́ẹ̀ mọ̀ túmọ̀ bàbá bàbá London ni bàbá London wo bàbá London àti òrí sẹ́nu ọwọ́ wà lórílẹ̀‐èdè ibikíbi tó wà ẹnìkan pè mí Nàìjíríà yìí náà lọ́wọ́ o ó ní ọmọ mẹ́ta nìyá ń bí ó ní kò sí kankan tó jẹ́ èèyàn ní ọmọ ẹ̀ta bàbá ọlọ́run ti ṣetán láti lo ìfọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó sì mọ̀ pé ọlọ́run máa lo yín láti lo ìfún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́run máa lo yín fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé dìde. Ah, bàbá ọlọ́run máa lo yín láti gbé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ wípé kò níwèé ìgbélú kí láǹfààní ìlú tó wà fún twenty years tó níwèé ìgbélú kó o lè ráàyè ṣiṣẹ́ bó o tiẹ̀ ṣiṣẹ́ gan ọmọ fojú pamọ́ ni bó o tiẹ̀ fojú pamọ́ gan inú rí ò lè dùn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì inú rẹ̀ ọmọ ẹ̀dùn pọ́mọ rẹ̀ ọmọ rẹ̀ wà ní Amẹ́ríkà ọmọ ń wà London ọmọ pé ẹgbẹ́ gọ́tà ní sùn ó yà mí lẹ́nu kí n tó mọ̀ pé èèyàn tó máa ń ṣe fine bar and London èèyàn tó máa ń tọrọ owó ọmọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń tọrọ owó lẹ́yìn ìlú òyìnbó ah! tẹ bá dẹ̀ nìkan wálé wọn ni wálé ìtìjú ọ̀dà mi tí mo ń sọ ohun ìtìjú lọ́ba wálé o ah! ẹ̀ẹ̀kan náà ni ìtìjú máa ń tì yàn mọ́ nígbà tó ò rí ṣé tó ò lè sẹ́ẹ̀dí one thousand láti ibi tó wà lóyìnbó ò lè sẹ́ẹ̀dí one thousand sí yàrá Nàìjíríà ẹnìkan pè mí mo ní ọdún wo lẹ ti wá sí nàìjíríà gbẹ̀yìn ah ó ní ẹ̀mẹ́ láti ìgbà tóun ti travel ó lóun travel ní nineteen seventy six ọdún nineteen seventy six lóun ti travel ó lóun wálé lẹ́ẹ̀mẹ́ta nàìjíríà ó lákọ̀ọ́kọ́ lágbà tí ara bàbá òyà tí bàbá kú onímọ̀ wa bí ṣe bá mi sọ̀rọ̀ náà nu tí fọ́n ìṣe ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kejì ìgbà tí mọ̀mọ́ kú nineteen eighty one wọn bàbá kú nineteen eighty one ìyá kú ní nineteen ninety ó lóun wá ó ní last one tóun wá ó ní ó ti pẹ́ gan olóhùn kan wá ní mo ní iṣẹ́ ìwà lẹ̀ ń ṣe ń bẹ̀ ó ní àlàyé wọ̀ bẹ́yẹ̀ kí n tẹ̀ ẹ jẹ ọlọ́dún ló máa pé eighty years o ó ní kò sí nǹkan kan o bàbá hmm. àwọn irọ́ rẹ̀ wọ́n dẹ̀ ti jẹ́ èèyàn nílé bàbá nígbà tí mo wá wò ó ẹlòmíì wà débi wípé iṣẹ́ tí ń ṣe kọ́ lọ́yọ̀ kọ́ máa ṣe o wọ́n fi sọ wípé ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ọ́ ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ọ́ ẹ má gbọ́ mi ibikíbi tó lúkálùkù bá wà á bàbá tẹ̀ ń wò yìí ẹ̀kẹ́ ẹ̀ka lè tó ìpín sí ó lè máa wò pé ah kí làwọn alákùnrin tún sọ bọ́rọ̀ mi ọ̀bà bọ́ wí á bá àwọn kan wí tó súnmọ́ ọ wípé orí ni máa ń sìn yàn lọ síbì kan bàbá ó ti rí ẹnìkan rí tó jẹ́ wípé ó padà wálé ó wá ń ṣiṣẹ́ àgbẹ̀ ni torí ibi tó wà orí òsín lọ. màmá yóò ti tọ́jú bèrè ẹ ti mọ bàbá ẹ bá ń gbé máìkì fún wọn gbangbe náà ṣe hàn lójú káwọn hàn torí bàbá yìí ọlọ́run fẹ́ lo bàbá yìí fún gbogbo àwọn èèyàn lórílẹ̀‐èdè àgbáláyé ó ṣeé ṣe ó ṣeé ṣe káwọn kan ní bàbá yìí bàbá àwọn ni àwọn fẹ́ tẹ́ kí a rẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀. mo ti mọ bàbá yẹn ó ti lé ní twenty five years. bó o mọ wọn. bàtí mo dé bíbá yìí náà ni hmm. lọ bí twenty five years. twenty five years. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ti mọ bàbá yìí. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ṣe mọ̀ bá náà ni. mo náà nìyẹn. <laughs> bàbá ní ojú àánú wọn mi ìtẹ̀lé e, ka ogun kan tán ṣe ni ẹni tó bá fẹ́ rí wọn tán bá ti rí pé wọ́n lọ péré àbáyá tètè wá jókòó pé ká tètè wá dáhùn lóhùn. èrò máa ń pọ̀. wọ́n ti jókòó pé wọ́n ti péré àárọ̀ dé wọ́n ti jókòó dè wọ́n ẹni tí ò bá tètè jókòó pé tí ò bá tètè dé kán tó ti péré àdé ẹni wọn ò ní tètè dé ẹni tó bá tètè yẹn ni wọ́n tètè dá lóhùn so bàbá dáa púpọ̀ mi lè ka ìròyìn wọn tán ni wọ́n ṣáà dáa hmm àdúrà tí à ń kàn mọ́ fi ràn wọ́n lọ́wọ́ ni kọ́ ní ká kó wa jẹ̀pẹ́ ká mọ́ jábọ́ lẹ́yìn wọn kọjọ́ wọn kó dalẹ́ kọ́nà kó bá lọ́rọ̀ ẹ̀mí wọn àdúrà táwọn bá wọn gbà nìyẹn hmm. ó jẹ́ bó ṣe jẹ́ sà. bàbá màmá bá gbé náà sí bàbá a ti fi lélẹ̀ fún èèyàn láti kú ní ẹ̀ẹ̀kan ṣoṣo a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú ẹ bá gba báyìí kí lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn rẹ̀ ìdájọ́ bíbélì pé. bàbá ọlọ́njọ́ kan ẹ má sunkún yọkẹyìn nìkan àbí bàbá ọlọ́njọ́ kan yọkẹyìn nìkan mama ọlọ́run wà dúró tí ń gbà yẹn wá bá mi gbé alẹ́ fẹ́rẹ́ lẹ́tàn òkùnkùn su jésù kó wá bá mi gbé bí ó wúrọ̀ pé ọ̀nà mìíràn bá yẹ o ìrànlọ́wọ́ aláìní kó wá bá mi gbé. bàbá inú mi dùn ẹ ti gbàdúrà fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn sì ti ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ti pa sẹ́yìn wọ́n ti dìde bẹ́ẹ̀ ni káyé wọn bàbá ṣé kí n fáwọn èèyàn ní nọ́mbà yín. ẹ fún wọn. ta ni ọmọ bá ń gbé o etí odò yín. Ah, etí odò yín. <laughs> Baba. tó bá ti ṣe yorùbá ni ó gbé. tó bá ti ṣe pé yorùbá náà ń sọ. àmọ́ bó bá ṣe haúsá tàbí. èbó ẹ fẹ́ lómi tí ọmọ máa sọ. ẹyẹ èèyàn tẹ́ bá fẹ́ mọ̀ pé bàbá yorùbá ni ẹ máa sọ o bàbá làwọn ò gbé èbó o bàbá ní tó bá jẹ́ pé yorùbá àwọn làwọn ò gbé tó bá sọ àwọn tó bá ti jẹ́ èbó ẹ làwọn ò lè gbé o wọ́n ní ọmọ àwọn ọmọ àwọn tàbí ẹlòmíì ni ọba wọn gbé kọ́ọ̀lù yẹn bàbá máa fáwọn èèyàn náà bá mo tiẹ̀ fẹ́ gbọ́ testimony lóríṣiríṣi nípasẹ̀ yín mo fẹ́ gbọ́ kílẹ̀ òyìnbó testimony ní kí Yorùbá testimony ẹ̀rí mo fẹ́ gbọ́ ẹ̀rí lóríṣiríṣi nípasẹ̀ Ọlọ́run nu ayé yín mo sì mọ̀ pé Ọlọ́run máa lò yín fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́lọ́run máa lò yín fún tí wọ́n á dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ẹnìkan ó ti kúrò Nàìjíríà ilé rẹ̀ ti láǹdì sílùú òyìnbó ọjọ́ tí plane land náà tó dá padà sí nàìjíríà bẹ́ẹ̀ ni ogun ni gbàtógun ò tí ì padà kílẹ̀ tí ẹ ń sọ yìí mọ́ gbogbo ẹ̀dá tábà ti bí láti inú obìnrin lógún lágbára lórí ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dá tábà ti bí láti inú obìnrin tá ti pè ọ́ tó ti ń jẹ́ tó ti ń dáhùn lógún lágbára lógún lágbára lé lórí ogun yẹlẹ lomi ọba fàáfàáfàáfàá tí yóò fi kú ọmọ rẹ̀ ni ó dẹ̀ tún gbé bẹ́ẹ̀ ni kò ní kò ní rẹ́mẹ́dì kò ní ìrìn àjò kankan ogun yẹn lọ́ọ́ bá fa ogun yẹn lọ́ọ́ bá fa fa fa fa fa tọmọ rẹ̀ yóò dẹ̀ tún gbé ogun yẹn mo ti rí ẹ ní ìran mẹ́ta ọgbọ́dọ̀ tòsí ìran mẹ́jọ àmọ́ tòsí. bàbá olórí ogun ni kí yèmọ̀ sí olórí ogun ni kí yèmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti nígbàgbọ́ pé ìlú èbó nìkan lọ́nà tó sì jẹ́ pé irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yọ talé yọ tọ̀nà yọ gbàlú yọ gbàlú èbó lọ ìgbẹ̀yìn gbẹ̀yìn ńgọ́ yóò mọ̀ dùn fún wa o yóò mọ̀ korò mọ́ àwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o níbikíbi tẹ́ bá ti ń wò mí jákèjádò gbogbo àgbáláyé mo kí yín o mo kí yín tẹ̀je tẹ̀jọ mo kí yín níbikíbi tó lúkàlùkù bá wà lórí òkè pẹ̀ pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin náà wo bí orílẹ̀-èdè nàìjíríà ṣe ń lọ lásìkò yìí ẹ má jà sùn tẹ́tẹ́ rẹ̀ ìwọ tó bá lè gbàdúà gbàdúà ìwọ tó bá lè ṣe nǹkan míì tó bá sà ti yà tí ò bá sà ti jẹ́ ọ̀nà ọ̀nà búburú gbìyànjú láti máa ṣe tó bá ti jẹ́ àdúà ká gbàdúà fara ẹni kò sí nǹkan tó burú jù o yóò mọ dùn fún wa o yóò mọ kòrò máwọn ọ̀tá wa torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ gẹ́gẹ́ ló bí olókun sànni ajé olókun sànni ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ ti bẹ nínú omi ìkànnì Yorùbá Dùn online tv apọ̀ ń bíbà yìí ṣùgbọ́n orin kan màá kàn fi káàdì ètò ńlẹ̀ torí mo mọ̀ pé gbogbo àwọn èèyàn tẹ́ ń wo ètò yìí mo mọ̀ pé ẹ láǹfààní láti sọ pé ẹ fẹ́ bá bàbá àdúrà sọ̀rọ̀ bàbá aládùúrà ẹ láǹfààní láti bá wọn sọ̀rọ̀ mo mọ̀ pé ẹ fẹ́ láǹfààní láti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá ní kẹ́ ẹ má fi èdè èbó kẹ́ ẹ má fi pe àwọn o bàbá láwọn ò gbé èbó o bàbá ọ̀kàwé Baba, ṣe lọ school. mi ò lọ rí mi ò lọ skul mi ò lọ skul rí o mi ò lọ pàápàá mi ò lọ rí. ẹ lọ skul kankan rí. mi ò lọ rí. Ah. kí ló dé. kò sí kò sí skul. kò dín sí skul bàbá ẹ ti lé lọ́gọ́rùn-ún ọdún dáadáa. <laughs> ẹ ti lé lọ́gọ́rùn ọdún dáadáa bàbá ní òtí ṣùṣù kù láyé ìgbà tán bá òtí ṣùṣù kù. nígbà tí ṣùkú Awólọ́wọ̀ dé ó ti dàgbà ju ọ̀rẹ́ ṣùkú lọ wọ́n lérú àwọn tó dàgbà báyìí káwọn ń wá nígbà tí ṣùkú Awólọ́wọ̀ dé. ẹ̀yin ti dàgbà ju ṣùkú lọ nígbà tí ṣùkú Awólọ́wọ̀ dé. àwọn ti dàgbà ju ṣùkú lọ kò ṣe ẹ̀ṣẹ̀ débẹ̀ wọ́n ní kí n padà kí n máa wọ ṣe òkèlè kan wọ́n ní kẹ́ padà. wọ́n ní kẹ́ padà ni mi ò wọlé o. gbàtí irú géńdé mi bá fẹ́ lọ wọlé sí pamari wa. àmì tí mo kàn ṣe ni pé ìgbà tí ṣùkú Awólọ́wọ̀ dé èmi á ṣe kíni o lábẹ́ ilé àwọn tó mọ̀wé hmm. tí ọmọ Yorùbá kà àwọn gbábídí fún mi hmm. à ń kọ́ mi lábídí abídí ni mo kọ́ hmm. mo kọ́ títí títí. abídí olówe. ìgbà tí mo kọ́ tí wọ́n kọ́ mi títí ìgbà mo mọ abídí ni àwọn wíkẹ́ mọ́ra kàwé àìlẹ́tà kíkọ hmm. wọn ní kí n máa kọ́ mo mọ lẹ́tà kọ àmọ́ mi ò àti tòyìnbó àti kan kì í ṣe yóò yóò yé mi nígbà. báwo yìnbó. rárá o báwo yìnbó ẹgbẹ́ òbò ẹgbẹ́ òbò kankan yóò yẹ ẹgbọ́n ẹnu máa bọ̀. <laughs> kò ní ìsísú kú láyé ìgbà tán bí bàbá o ṣé ẹ ti rí wọn bàbá èmi gbàdúrà wípé kémi náà dàgbà kémi náà dàgbà bẹ́yìn náà ṣe dàgbà torí wípé orí ọ̀fẹ́ ni àgbà dídá o kó tètè bímọ orí ọ̀fẹ́ ni o kó tètè bímọ sọ pé o lè jẹun ọmọ òun ọlọ́run ọba ní mọ́ mẹ́ẹ̀dá jẹun ọmọ àbí ẹlòmíràn sọ pé ẹ̀rùn ti síwọ́ ọmọ bíbí ní thirty years ọlọ́run ọba ní mọ́ mú kí ẹ̀dá ó jẹun ọmọ yìí sagbára bàbá ẹ̀yin lọ sùkú. mo lọ sùkú ní nineteen forty eight mo lọ sùkú. ní ọdún wo nu. ọdún nineteen forty eight. ọdún nineteen forty eight lẹ́yìn lọ lẹ́yìn forty eight lẹ́ tó lọ. òun ni mo wà ní school. àgbẹ̀lẹ̀ yín náà. àgbẹ̀lẹ̀ mi náà gbà tí dáàdi mi ti kú náà ah, ti fifty. lẹ́yìn fifty ní dáàdi ni yín oh, bẹ́ẹ̀ ni. lẹ́yìn <laughs> eh, dáàdi yín kú màtí nàìjíríà ò tí gbòmìnira. ara ara ní ibo òmìnira tán gbà ní nineteen sixty. <laughs> ẹ ti gbẹ́jú dáadáa. Ah, tí mo ti kọgbà mẹ́ta mẹ́rin lóko mo ti dá kọgbà mẹ́rin láì láì dekọ fún mi nígbà. sixty ẹ ti kọgbà mẹ́rin. yes kí tó di pé kí tó di pé wọ́n wọ́n. níbo lẹ wà tí nàìjíríà gba òmìnira. nígbà tá ìlú wo lẹ mo wà ní ìsẹ́lú ni <laughs> ìsẹ́lú mo wà. gbogbo gbà yẹn kò sí pé kiri ah, kankan. níbo. ilẹ̀ gbẹ ah. <laughs> ah, ẹ̀yin náà ti lé ní eighty years dáadáa ọjọ́ yín ọ̀dàlẹ̀ o bàbá ọjọ́ yín ọ̀dàlẹ̀ nineteen forty three nàbí yín wọ́n ti dá ìjọ ṣẹlẹ̀ sí alẹ́ wọn àti ìdájọ́ 1947 ni. yes wọn àti 1947. ọjọ́ ọjọ́ kẹta ọdún 19 kìíní kan ọjọ́ kankan kọkàndínlọ́gbọ̀n ọdún 1947 iye ìṣẹ̀lẹ̀ lago mẹ́fà kìíní kan ọ̀sán ìpè SBJ ọ̀ṣọ́fà 1947 ni so ọdún kẹfà ẹ ti pé ọmọ ọdún mẹ́fà kan tó dáṣẹ̀ lẹ́lẹ̀. bàbá ẹ mọ̀ mọ́ ṣe o. Mm -hmm ẹ bàbá gbogbo wọn bá tó kù tẹ́ lò lórí òkè ìpẹ́ àwọn èèyàn wọ́n ti pa ara yín wọ́n ti wọ́n ti pa ẹsẹ̀ yín yan ọlọ́run lógo. àmín. ẹ má bá wa wò ó akọ́láwọlá alẹ́ àwọn olóko mi yọmọ dáa fún wa o yọmọ dùn fún wa níbi kí bàbá ń lọ o ìkànnì Yorùbá Dùn Online TV ẹ ṣé o. ilé ti Jésù ilé lẹ́lẹ́ yìí ti bàbá aládùn rántọ́ kẹ̀dà máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ mo dúró lé krista pátá ẹ̀yọ kérúbù ẹ̀yọ sìráfù ẹ̀yọ àfipínlẹ́lẹ́lẹ́ lórí òtítọ́ àfipínlẹ́lẹ́lẹ́ lórí òdodo. ayé bá gbogbogbò lọ́wọ́ mi. òróǹgbà ẹ̀ báyé bá gbóngbòngbò lọ́wọ́ mi. Tá ò bá ti gbẹ̀mí mímọ́ òróǹgbà. Kàmẹ́rà máa ń yọmọdò fún wọn náà. Àmín. Èmi ò mọ ní kọ ọ̀rọ̀ ọmọ máa sọ. Bàbá. Àpapọ̀ ààrẹ ẹ̀yìn tí mo wà yìí aláṣọ funfun náà ń pè ayé òde ní ta sọ oníta àlà búburú sí aṣọ náà torí pé bàbá ẹ ti lé ní ọgọ́rin ọdún àdúrà tí ọgọ́rùn èèyàn bá gbà ọgọ́rùn ọgọ́rin ọdún bá gbà fúnrú èmi báyìí wọn pàdùn àyàn máa ṣe àdúrà tí ẹni tó ti lé ní ọgọ́rùn ọdún tó tún ju bàbá tèmi lọ ó jẹ́ pé bàbá tèmi ti kú tipẹ́ ó tún ju bàbá mi lọ bó bá gbàdúrà fúnrú èmi báyìí mọ́mọ́ kò yọ ọ̀ṣẹ̀ bàbá bójú wo mi o ọlọ́run bàbá wòlíì bójú wo mi o ọlọ́run bàbá wòlíì má jẹ́ jìyà jù kí n tó rojú rere rẹ. bójú wo mi o ọlọ́run bàbá àdúrà bójú wo mi o ọlọ́run bàbá àdúrà má jẹ́ jìyà jù kí n tó rojú rere rẹ. olúwa ọlọ́run àánú alágbára. kábíyèsí. ọba ìmọ́lẹ̀ ọba àánú. àyànfẹ́ rẹ ní gbàdúrà fún o. àmín. ojúrere ọlọ́run yóò máa bọ́ ọ lọ. àmín. ọ̀ ṣàṣeyọrí. àmín. ọ̀ní ṣàṣetì. àmín. Ọ̀ọ̀ni ṣàṣe ti o. Àmín. Olúwa máa gbé ọ sókè. Àmín. Nínú ẹgbẹ́ Ọ̀ọ̀ni délé rẹ̀. Àmín Jésù. Ọ̀rì náà ọ̀rì lò. Àmín. Ọ̀rì jẹ ọ̀rì mu. Àmín. Ọ̀rì náà ọ̀rì lò. Àmín. Ọ̀rì jẹ ọ̀rì mu. Àmín. Ní àkókò ìlú Ọlọ́run aláàánú yóò ṣàbòbò ọ́. Àmín Jésù. Ọ̀ọ̀ni ṣubú ẹ̀mí. Àmín. Ọ̀ọ̀ni ṣubú ara. Àmín. Ẹ̀ní ṣubú ẹ̀mí. Àmín. Ẹ̀ní ṣubú ara. Àmín. Àti àkókò ìlú ojúrere Ọlọ́run ọ̀rì gbà ó. àmì jésù. àánú ọlọ́run èyí ọkọ. àmì. àánú ọlọ́run èyí daṣọ bù ọ. àmì. àmì. ọ̀rì jẹ ọ̀rì mọ. àmì. àti àkókò lọ ọ̀dẹ ní iyì. àmì jésù. àmì. afẹ́fẹ́ bèrè fẹ́ lọ. àmì. àmì. afẹ́fẹ́ lọ́rọ̀ aláàánú òkà kú. àmì jésù. àmì. àmì. àmì. àmì àmín àmín àmín Jésù àmín àmín àmín àmín àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Hallelujah. Bàbá, inú mi dùn sí yín o. Inú mi dùn gan-an. Inú mi dùn sí yín gan-an gan inú mi dùn bàbá ọjọ́ yóò dalẹ̀ dáadáa agbára lọ́wọ́ lọ́wọ́ ẹ ṣeun bàbá kẹ́ tó máa lọ bá ń gbé kámẹ́rà bá ń tan náà yẹn sí ó mọ̀ wípé nǹkan tí mo bá fún yín ah nẹ́tíwọ́ọ̀kì yóò dà nǹkan tẹ̀mí bá fún yín mo mọ̀ pé àwọn èèyàn máa fún yín ní nǹkan tó jù bẹ́ẹ̀ lọ lórí afẹ́fẹ́ nǹkan tẹ̀mí bá fún yín àwọn èèyàn máa fún yín ní nǹkan tó jù bẹ́ẹ̀ lọ lórí afẹ́fẹ́ ó mi lójú bẹ́ẹ̀

abẹ́ ṣé o. ẹ ṣeun ọkùn ìnáwó ọlọ́yẹ máa gbé ọ̀gá. báwo báwọn èèyàn tó ń bẹ lórí afẹ́fẹ́ mo mọ̀ báwọn èèyàn máa rán mi sí i. tínú mi ó dùn mo mọ̀ báwọn èèyàn lè ra mọ́tò fún yín. ṣé bàbá ní mọ́tò. ọkọ̀ gidi ọkọ̀ gidi kọ́ ọkọ̀ mánéèjì ẹ̀ ni. <laughs> ọkọ̀ mánéèjì ẹ ní ní bàbá aládùn àlò hey lovers all over the world mo mọ̀ wípé ó ṣeé ṣe lovers all over the world èmi ọmọ mi ọmọ nǹkan kan tèmi o mo mọ̀ pé ọlọ́run lè ra nǹkan tó pọ̀ fún bàbá yìí ọlọ́run lè ra nǹkan tó pọ̀ fún bàbá yìí tó dá mi lójú mo mọ̀ àwọn ìdílé mi lè sọ pé àwọn fẹ́ dìde pé ẹ jẹ́ gbé mọ́tò fún bàbá yìí àwọn fẹ́ dìde ọ̀pọ̀lọpọ̀ lè wò pé mo fẹ́ fún bàbá ìlẹ́bùn kó lè dìde bàbá àwọn èèyàn máa ta iná rẹ torí àwọn èèyàn fẹ́ dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílẹ̀ wọ́n fẹ́ dìde wọ́n fẹ́ gòkè yóò mọ̀ dùn fún wa o ìkànnì Yorùbá Dùn Online TV ṣé ẹ ti rí báyìí akọ́láwọlé aláwọ̀dé ló kọ́ mi gbogbo nǹkan tó bá mọ̀ pé o lè ṣe pè mí ẹ ṣé o.